ọmọ ayọ̀ ooo, ere ooo náà ní ọmọ ayọ̀ ọmọ àgbálùmọ̀ ni ń pọ òun lè lónìí. èmi ẹ táwé káàrí. tẹ́mi bá wo ohun tí ń lójú ọgbọ́n ní àyìn ọ̀rẹ́ wa alóńgé pa alóńgé kò lè jẹun alẹ́ sùn. <laughs> kẹ tọba jókòó ayò fà. alóńgé mi dà ọmọdé òmògùn gbé lẹ́fọ̀ ṣé tí n bá bọ́ bèmí nìkan ló rò pé mo fẹ́ bọ́ ta èmi àtàwọn gba arúmọ two hundred of irúmọ tí ọba bọ́ síbí. ọ̀tá jọ ọ̀tá wá wá wá ọ̀rẹ́ mi eléré ẹgbẹ́ mi lọ. wá wá wá wá ní àyìn àwọn eléré wa rè àwọn ọmọ tí wọ́n ń ṣeré níbi ìgà ìgà àwọn rè tí wọ́n ń ṣeré níbi ìgà tí wọ́n ń yẹra wọn bọ́n. mo jẹ́ méjì papọ̀. àpadọ́ba àpadọ́ba kọ àpadọ́ba yìí. kò ní ọ̀rẹ́ mi rere àti ah, òde. ẹ ti di gbàdàgbọ̀n kí òye. lọ́ọ̀yàánú bàbá oníbodè àpòmù ẹni tá a kó nífà tá a gbà lóbìnrin. ọ̀pẹ̀lẹ̀ tí ìbá fi wá ajá tún gbé ó ṣe káì káì káì káì ajá kó kànga ó tún wá ní kó ń wá kàbà kó ń ju kànga kó ń lọ fi ńgbà tí ó débi tí ó ti gbá kàbà àkàbà ti múná ó ní wọn fẹ́ mi lu ìmọ̀ ìlọ yá ẹ yọ̀dà ẹ ní ṣìṣe ẹ ní dààmú ẹ ó yẹ ẹ mú nǹkan ẹ mú nǹkan kí ló dé sẹfẹ sọ pé pẹ̀lú bẹ́ẹ̀ ṣe máa ṣeré yìí tẹ máa fẹjú hò fẹjú hò ẹ mú ntọjọ mọrú eléyìí. lóòótọ́ ni gbogbo alamọ kojú bọ́ọ̀lù sí gbọmọ lọ́wọ́ èkó bẹ́ẹ̀ àmẹ́ni bá fẹ́ mu ó ní wí òní tipátipá gan tó ọlọ́rọ̀ sọ ó ní wí. ẹyin ọ̀rẹ́ ẹyin ẹ ní ṣìṣe ẹṣọ ó ti wá yá náà nù báyìí. a ti parí iṣẹ́ tá wá ṣe nílùú ìlú yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ àti wípé tewúrẹ́ bàjẹ́ lọ a padà wálé tó tó ṣe bí òwe sa o. <laughs> Ah, òwe lọ́ọ́ pa ọ̀ ní pààyàn. ṣùgbọ́n ẹ̀yin olórí ìtàgé a gbádùn yín nú àbá wa yìí ẹlẹ́mu gbádùn yín olókùrọ̀ gbádùn yín oníbùrùkùtù gbádùn yín ẹlẹ́nàgbẹ̀ gbádùn wọn. àwọn tá à gan-an a gbádùn wọn. bí a bá ti wọ̀lú adékọ́mọ̀ lọ ni wọ́n inú gbogbo òlú máa dùn ní. inú wa dùn ìgbà olóògùn wa padà wà báyìí. bàbá ọ̀rọ̀ ṣe wa kò mà rí bẹ́ẹ̀ yẹn. bẹ́yẹ bá ṣe lọ la ṣe ń sọ̀kù ẹ̀ tí sórí wa bá tún jẹ mọ́nú ìlú yìí àtúntè yẹn tún tèrè wà ní kíákíá. ìyá ni pé bí iṣẹ́ ayé bá jẹ mọ́ kánú ẹ̀mí Kaduna ṣe ń lọ síbẹ̀ ni. bẹ́ẹ̀ni onírìn òsínlẹ̀ ìrìn ikú ni wà lẹ́sẹ̀ yìí. <laughs> Ah, bàbá irọ́ o iṣẹ́ ajé ló sọ mọ́nù bí òkú ìrìn ikú rẹ̀. ẹ wà ní rárìn rà golo gíní ladì ẹ wọn tó kó ẹ mọ bọ ẹ mọ lórí ẹ mọ bọ rí. ẹ wo àwọn agbádùn yín o àfẹ́kẹ́ ẹ lọ gbogbo gbàdúrà tó padà wá wọn ò ní bẹ́ẹ̀ ni kankan sàwátì nù gbogbo wa. o àṣẹ o. ẹ bá mi wọ. ẹ̀yin èèyàn mi gbogbo yín pátápátá náà mo fẹ́. àmọ́ ọkùnrin mo fẹ́ràn rẹ̀ pọ̀ àwé dákun ọ̀ mi ní nọ́mbà rẹ̀ ṣé bọ́ọ̀ ń lo fóònù mo fẹ́ kọ́ ọ fún mi kí n mọ̀ sórí ọ̀sẹ̀rẹ̀ kan ó ṣe ṣàngó mi kan ó lóun ṣàngó olùkọ́ tó ọmọ ní ah, àbábá mi lọ kì í. kí n mọ̀ pé kẹ́mi náà kí wọ́n lè mọ̀ pé mo ní ọ̀rẹ́ tí ń ṣeré ìmọ̀ ẹ̀ mọ̀ sọ pé ah, ọ̀rẹ́ mi kan tẹlifíṣàn o. mọ lọrẹ tí ń bẹ nù tẹlifíṣàn o. bàbá ẹ̀yin ẹ fún mi nọ́mbà tí màá lè fi flash yín. ẹ ah èmi ò ìsórí eight zero ni wọ́n fún mi. òun náà ni. bàbá èmi náà ń lo fóònù. irú mi ìfẹ́ tọ̀dọ̀ tiẹ̀ òun ni. ìsórí eight zero three two three four seven five. Ah, sísì méjì. Eh, kí ni kí n fi save ẹ sá. wàá wá kọ àkànjí oògùn ọ̀jẹ̀ ń gbádùn bọ́dà làwa ni. àó ti kùn jù ló máa ma kọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ. kò ní gbà. ok kọ oògùn ọ̀jẹ̀ ń gbádùn nìkan oògùn eh, ọ̀jẹ̀ ń gbádùn èmi nu àpọ̀jù oògùn oògùn máa ń dà mí láàmú ìgbà mi oògùn ó sọ fún mi pé òun fẹ́ sunú ilé o tẹ́mi ọlọ. tó kọ́ ọmọ ni bàbá ìbò ọ̀tà bàbá ìbò ọ̀tà. ẹ wà jẹ́ ènìyàn sá wa. Ah. mo ti ń flash nọ́mbà yìí. o ti wá o ti wá. ṣé ìwọ ni five zero. bẹ́ẹ̀ ni five zero ló parí ẹ. mo ti rí mo ti rí ebi àràbà ni wọn máa ń pè ọ. Ah, ah, rárá ṣe rí àràbà yẹn stage name mi ni ọlámídé gangan lórúkọ mi ń jẹ. ẹ nítorí o ti àràbà lèmi ọkọ sórí àràbà tó pera rẹ ń bàbá tó bí ìyá mi àràbà ní jẹ́ ikú ológun ikú ológun àràbà. bàbá ìlọ́yà. ẹ ẹ ilé lọ́bẹ̀ ọ̀hún ẹ wá téèyàn bá ra àwọn àgbàlagbà eré pàǹsí fàájì. ẹ fún wa ní nǹkan ká ké fàájì ọmọ ẹ lọ. ẹ wò ẹ má sọ pé ó kéré ẹ fi ṣàdúrà fún wa ká máa lórí ká máa bọ̀ rí. ikọ́ ìkọbalá ikọ́ ìkejì agbára ìdọ́lọ́hún. gbóló kíni ladìyẹ máa tó ko ìmọ̀ bọ̀ ẹ ní báwọn là lọ bẹ́ẹ̀ wọ́n pé ọtí lọ tí ẹjọ́ òbí lọ bí ọ̀ràn ẹmúlẹ́mú ara ró dóńtó adé á fún ìwòrì ọ̀sẹ́ èyí tí òun ti kà á mú ló lọ ọtí táwa náà mú àmúlò lọ ní ọjẹ ẹ ní dààmú o ẹ yé ní fò báyìí kò forí sọ kí ẹ délé yín láyọ̀ ẹ̀fà lọ bàbá ìlọ́yà. ẹ bá kí ìyàrá abúlé ìmọ̀ o bẹ́ẹ̀ni ẹ bá kí ẹ sọ pé ẹ ti kí mi. ọ̀rẹ́ ni èlò ni ẹ fún ọ̀dọ̀ ẹ̀fẹ̀ kó sáko wà ní mẹ́ta àgbà ni. àpò márùn-ún ni. àpò márùn-ún ni àbẹ́yẹ ẹgbẹ̀rún méjì. ìlú mẹ́rin. lápàdé ọ̀fẹ́rún owó. kó sẹ́kó di gàrí kó wọ ẹ̀kún mu ìwọ ló yẹ kó máa bọ́ mi sọ̀rọ̀ ebi tí ẹ mọ̀ bí ń tó báyìí lóró máa sọ mo kàn tí kí n lákì ọ bí tó ẹ àmójúbà o àfi bí mo dédé kí mo bá ó sì ó kàn tí ẹ da sọ rí irú kan báyìí yóò ń ṣẹlẹ̀ sí ọ inú rẹ jìn o inú rẹ dí. ẹ kúlé o. ilé o rọra kú. kí ló dé. inú ni o ó tún ti ṣe pé ṣe máa ṣe sínú ọlá ni o. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ọlọ́run o. kí ni mo ṣe kí ni mo ṣe kí ni mo ṣe olùgbò àjọ ní fàṣọdẹ nígbó. àyíkọ́ ọmọ sọkún kù ó sọ́ọ̀tì sọ́ọ̀rì sọ́ọ̀rì ọmọ ọlọ́mọ tí ó tún ti ń ké. ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe lú ọdọ̀ tó mi ní báwẹ̀ lọ́dọ̀. kíá ni mo ṣe fọmọ aráyé. tí ó ń bá mi nu jẹ́ láàárọ̀ lọ́sàn lálẹ́ lóru kí ni mo ṣe kí ni mo ṣe ẹlẹ́dàá mi. màmí lápára ọlọ́run ọba ẹ ò ní rí bànújẹ́ lórí àwa méjèèjì ni mo mọ̀ tó dá mi lójú o gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pátápátá ó yí ọlọ́run bó pẹ́ bóyá gbogbo àdópẹ́ lọ́jọ́ èèyàn ní lọ́jọ́ kùsẹ̀. kí ló dé tí tèmi rí báyìí? ṣé àmúwò ayé ni? àbí àyànmọ́? ee ṣoògùn ìdílé rèé o àbí kádàrá. yé. ló máa ń ṣèlú ìbò. náà fún mi wò bóyá yóò lọ ni oògùn ọ̀jẹ̀ ń gbádùn ní bọ́ sọ̀rọ̀ èmi oògùn ọ̀jẹ̀ ń gbádùn bàbá làwánì. mo mọ pọ́yìn náà ni mo ṣèfù nọ́mbà yín. ẹ ò ní sórí ibú yọ yẹ o bí bá ti ń yẹyẹlé yọ mọ yí ọ bí bá ti ń rọ àdàbà lọ́rùn náà ni ọmọ rọ yí ọ sọ̀rọ̀ ọmọ ìka bí ìka ti wà ń bó ti wù kó le tó yọ ọmọ lé ọ̀gá bó ti wù kó le tó yọ ọgbà wọ̀ bó ti wù kó lè tó láàrin àwọn ẹgbẹ́ rẹ ọ̀rì tí ẹ ṣe. ẹ à ọ̀rẹ́ mi kí ló dé ọ̀hún rẹ tutù ọ̀pọ̀ ṣé ilé yín tutù bẹ́ẹ̀ ni. bàbá ilé wa ò tutù o ilé wa ò tutù rárá. ẹ̀gbọ́n mi ló ń ṣàìsàn kò dé síbi tá a ti gbé wọn dé gbogbo níta gbé wọn lọ pátápátá pàbó ló ń já sí. ọ̀rẹ́ mi eléré ìṣòro ọ̀ọ́nì rí láyé rẹ̀ sórí bí a bá ti dá òkun dá gbòrógbì ilẹ̀ ọmọ àwa fẹ́ jẹ ọmọ àwa fẹ́ mu ọmọ àwa fìdí ọ̀rẹ́ rẹ̀ balẹ̀ lẹ̀ wọ́n dífá fún ikú níjọ́ tí ń jagun àrùn karùn ọba kòkú ọ̀karùn kan mọ́ lọ mọ́dọ́mọ òbí bọ́ bọ̀rọ̀ bí ìsọ́yò mọ́dọ́mọ òbí bọ́. sórí problem tó wí yẹn there are two type of problem ẹ eh, ṣe small problem ni àbí big problem. ẹ wo bàbá èmi náà bọ ṣeré èmi náà ṣeré eré tó ń ṣe àníbò ló ti tó. bàbá ọ̀rọ̀ tó wà lẹ́sẹ̀ ó serious gan. serious problem a jẹ́ pé problem pé mẹ́ta serious problem small problem and a big problem ṣùgbọ́n tí mo fẹ́ sọ fún ọ ọjọ́ kan ní kí mojú náà ó ti mọ̀ mí náà nù tí màá sọ fún ọ̀rẹ́ ẹ ọ̀rẹ́ mi eléré ẹ̀pẹ́ rẹ̀ o àti wọ́ ṣé ẹ lè rí mi. tẹ́ ẹ bá ti lè rí mi. èmi gbà pé lágbára àwọn ìyá mi ò fẹ́ kéde níyà jíjà gòrò ara ọmọ yóò mọ̀ mí ọmọ yóò mọ̀ mí o ìwọ wá. tí a bá ti wá ọgbà kan mọ̀ọ́yàn kan oògùn ọ̀jẹ̀ ń gbárùn níyẹn. okay. bá sún mú máa ṣe rà mí léṣe sí ìsọ̀rọ̀. èmi máa ti dákẹ́ ọmọ àwọ̀ afẹ́ jẹ ọmọ àwọ̀ afẹ́ mu ọmọ àwọ̀ agbọ̀rọ̀ bíi ìsányò adífá fún ikú níjọ́ tí ń jagun àrùn karùn-ún làwọn pàmùlérò àhùwà lára àwọn ọ̀pá ọgbọ̀n àwọn òkè jèrò àwọn ọ̀pá àwọn kan lóko àwọn ẹ̀pá tòun mo fẹ́ ó gbé mo bọ́ lọ́wọ́ wọn o mo bọ́ lọ́wọ́ wọn bọ̀rọ̀ bí ìsanyò mo bọ́ lọ́wọ́ wọn. ọ̀gá o ọ̀gá ọ̀rẹ́ mi lérè ìṣúná. ẹ̀mí ló mọ̀ pé ọ́. ẹ̀mẹ́ta. etí rẹ̀ tó mélòó náà. méjì ni bàbá. kí àwọn ẹ̀fọ́ sọ. ọ̀rọ̀ ní sá. ọ̀rọ̀ tó bá gbọ́ lẹ́nu mi nísìn náà ní di ọ létí o. sórí ọ̀rọ̀ ẹ̀gbọ́n rẹ̀ ikú ni kì í ṣàìsàn òun. ikú bẹ́ẹ̀ ni is dead dead completely dead. so ìtọ́ bá jẹ́ pàìsàn ni àbárí ìwò àmọ́rọ̀ ẹ̀gbọ́n rẹ o ti sapá kan jẹ̀mọ́ ọ̀rẹ́ kọ́ ọ̀lẹ̀ yìí lẹ̀. bẹ́ẹ̀ yọba ló ń fẹ́ yọ ẹ̀gbọ́n rẹ kó nu sòrò tó wà wọn. a ọjọ́ babaláwo bá ti pe ewúrẹ́ bọ́ fanú àgbà rẹ̀ jẹ̀ lórí ìṣùn. yín tí mo fẹ́ kó o ṣe gẹ́gẹ́ bí ẹni tí mo fẹ́ràn jù tí n sì fẹ́ kí dààmú ọba o ní pé kọ́ dáwọ́ nínú ọ̀rọ̀ ẹ̀gbọ́n rẹ. kí elétekéte má bàa fètè tiẹ̀ dàrin àjọ ayé rẹ rú o mo fẹ́ kọ́ dẹ̀yìn. ló dé ọ̀ fún mi lésì kankan. ọ̀rọ̀ tẹ bẹ́ẹ̀ sọ náà ni mo ronú ẹ̀ lọ ṣé kò sí ọ̀nà àbáyọ mi ni. ọ̀nà àbáyọ wà àmọ́ ibi ibẹ̀ pọ̀ ju ibẹ̀ lọ. ikú tó bá máa pa Tinúọlá kò kọ́kọ́ pa mí àrùn tó bá máa ṣe Tinúọlá kó kọ́kọ́ pè mí dé ẹ máa ń làágùn jìnnà bàbá tí ẹ bá ju abẹ̀bẹ̀ mi sókè nígbà ìgbà ibi pẹlẹbẹ ló máa fi lélẹ̀ níwọ̀n ìgbà tẹ́ ti sọ pọ́nà àbáyọ wà ètùtù tẹ́ bá máa ṣe kí ara tinú ọlá yá tètè ṣe ní kíákíá máa gbé. You are ready to do sacrifice? Yes. Dead sacrifice? Bàbá máa gbé. Dead? bàbá yín ńkọ́. bàbá wọn ti kú ti pẹ́. níbi tá a ti fura nù ọwọ́ ayé ló wà lára ẹ̀. ọwọ́ ayé ni. ọkà pa bàbá ń jọ sí ọmọ dàgbà ń dẹ̀sà ìjò ikú tó pa bàbá ò ní sáláì pọmọ bó ti wà yìí ẹ wá lọ sí gbèrí òkun ẹ lọ sí gbèrí ọ̀sà ohun tí mo sọ yìí ni wọ́n sọ fún yín fingerprint àwọn ayé ti wà lára ẹ̀ wọ́n tẹ̀ sí ẹ̀ báyìí wọ́n ti parí iṣẹ́ tí bàbá ń ti wọn wọ́n wá náwó wọ́n mú ọmọ kì í sì ṣe pé fẹ́ dúró sórí tiẹ̀ nìkan o wọ́n fẹ́ kí ìdílé yẹn kákùnrin tán pátá ni torí bàbá ti kúrò lórí tiẹ̀ náà wọ́n tún fẹ́ bóòrí ẹlòmíì ni nǹkan kan tá a lè ṣe ní ètùtù ẹ̀bẹ̀ àmú abẹ tí fi ibẹ̀ rí olú àtẹlẹsẹ̀ tí ibẹ̀ náà wò àpapọ̀ àwa ẹgbẹ́ wọn ẹ̀yìn bàbá ti bẹ̀ tán ikú ọ̀hún rí ẹ̀yìn àti tíjọ sọ̀rọ̀ àtọ̀rẹ́ mi eléré ó ní òun lè ṣe gbogbo ètùtù ọ̀hún. ọlámìdé. má fi. o ṣe ọkọ mi. tó bá ti ṣètùtù ọ̀hún ara tiẹ̀ ti yá kò tún sọ́wọ́ mọ́ láyé èmi mọ sọ bẹ́ẹ̀ níjọba tún wá sọ́wọ́ ẹ padà fún mi wọ́n jẹ àmọ́ ọjọ́ mẹ́ta la fi ṣètùtù ọ̀hún o tá a bá ti ṣàṣekágbáńjọ kẹta <laughs> àrùn ti lọ bí ó ti wá. mo dúpẹ́ ẹ ṣé bàbá ẹ lè dáhùn. ọ̀rẹ́ mi eléré ẹ ẹ tí ì lọ ó wòrà rẹ ó tó lọ. bàbá ẹ jẹ́ kí yẹn dìjọ́ mi. Mm-hmm. àbí nàkó yẹyẹ bẹ̀rẹ̀ sí nàkó. yàrá Yeah. bàtà ti rodò ó ti lọ rèé mú mi ijó ti ń bíjó fún yín báyìí ayọ̀ sì ti ń báyọ̀ àmọ́ ibi tó kù sí rèé o àwọ̀ yìí ò lè sórí rèé mọ́. bó ti wà yìí àwọn èèyàn wọn sá fún mi torí ẹran kórìíra ti wà lára rẹ̀ níjọ́ onímí bá sunmí ọjọ́ náà ní kọ́lẹ̀ ní tí ẹ̀gbọ́n rẹ̀ kún jẹun ẹran kórìíra tá a fi gbọ̀nsẹ̀ díẹ̀ kínkínní sínú ẹ̀. ẹ̀yìn bó ti wá wà ní ìsìn ẹ̀yin ni kẹ́ ẹ mọ̀ fi ilẹ̀ nígbà kankan. eléyìí ò ti lè dùn báyìí eléyìí dé bá mo kó tèmi bá eléyìí dé bàbá. Hmm. Ah. Eh, eh, eh. ìyókò dùn. Ah, ẹ báyìí o. kẹ́ni tó ti lówó. ìmọ̀ bẹ́ẹ̀ o gbogbo ayé mọ̀ kó lówó kódò oníṣẹ́ kódò ló ṣì ó wà sì bójú mu kẹ́ni tí ti ń wọ̀jọ́ gidi àwọn èèyàn bí ó wà nílé kìsà kan máa kàkàn pé kìsà káàkiri ayé ọmọ orí pípé wà kẹ́ni ayé ti ń yẹ sí ẹni àtàtà ẹni bí

ó ní lá òun ò rù ni ṣé èyí àwọn akọ́nú odò tako tó máa kígbe òtútù. ó gbọ́ tẹ́lẹ̀ kò sí ohun tó wà nínú òròmọdìyà táwọn òde òkè ò mọ ọlámípa fẹ́ẹ̀ kàn tẹ́lẹ̀ mo ti mọ ibi tí ọ̀rẹ́ máa já sí kí n tó tẹ́rí sí i n ah. tí Tinúọlá ṣe ló gbà ọ́ torí pé nígbà tí ojú ń pọ́n igun mi àwòdì sísá mi bá ara. alámìdé mi o. Oh, Ọlámídé pa mí o Ọlámídé o. mi ò wá ní rí ikú lórí sista mi kí n má lè rí dànù a jẹ pé mo yẹ àfi bí ṣolóore nìyẹn. ẹ má wulẹ̀ jẹ́ àtún máa kéèyàn àbíkú mọ́ pé yóò jèrè ọmọ sọmọ tí a ti gbé inú kòtò. kúrò ní ìdílé ọmọdé ẹ̀gbọ́n rẹ̀ tinú ọlá ìwọ ọmọ lọ́rọ̀ bá sọ sórí bó ti wà yìí mo fẹ́ kọ́ ọmọ tọ́jú rẹ̀ dáadáa ó ti gbà ó ní gbòdò báyìí ìgbàkigbà tó bá rí gbòdò náà wà nú ẹ̀rùn gbà ó mọ́jọ fìgbà kankan banújẹ́ níjọ máa ronú débi pé yóò rò pé kí lòun wálé ayé fún àbí kí lòun ṣe léyìí fún gbogbo ìgbà tí mo bá ń pa fún mi nìyẹn ìgbà tó ń gbẹ bá ń gbẹ mo fẹ́ kọ fún un lómi ìgbà tó rẹ̀ bá kọ̀ ọ̀lẹ̀ ìwọ dúró bí ọ̀rẹ́ rẹ̀ kódà báyà bá kó wọn fẹ́ mọ́ ìwọ dúró tì èèyàn tiẹ̀ sànù àbí bọ́bọ̀ ti da tó síbí ìyá rẹ̀ fẹ́ràn ẹ̀yìn mọ̀lẹ́bí rẹ̀ gbọ́dọ̀ kọ́lẹ̀ o pàápàá jùlọ ìwọ tó bá ṣe oore ìwọ lọ́gbẹ̀rù lórí rẹ o tó o bá fi ilẹ̀ ńgbà kan pé ìbànújẹ́ mẹ́wàá ó sì ṣẹlẹ̀ tẹ́lẹ̀ mo fi tèmi kó bá o mo fi tèmi kó bá láwùjọ o ẹ àmọ́ kàkàkà dùn sanwó lẹ̀ orí igi lọmọ ẹranko àti ìyàmá wọn jẹjẹ ní gbogbo ọ̀nà pátápátá tó bá gbà sóríire ọlámídé ogbó àbúrò gbogbo ọ̀nà báyìí tó máa fi là tó máa fi lànúyọ tó máa fi sóríire lèmi tinú ọlá máa tọ̀ láti rí kọjá èèyàn láyé tí ó bá ku awọ́kọ̀ àná ayé àfihàn kìíní bàbá mi. ọ̀rẹ́ mi eléré bá lọ rí bomi ara. nígbà tá a dé ìlú Ọ̀yọ́ ìpàdé ọ̀hún kún lọ bìbà èrú lọ bí rere àwọn lọ́balọ́ba wọ́n jó báyìí àwọn balẹ̀balẹ̀ wọ́n jó tiẹ̀ báyìí àwọn tí ì ṣọba àwọn tí ì ṣe balẹ̀ àwọn náà jó tiẹ̀ tìmí àgbàlẹ̀ ọlọ́fà náà ọwọ́ à ń kalẹ̀ àtẹwọ́gbẹ̀já tìlú Òṣogbo òun náà jó oníkòyí ń bẹ lápá òsì rẹ̀ báyìí alára ń bẹ ajérò ń bẹ kódà olúgbọ́n ọ̀gbẹ́yìn gbogbo àwọn àgbà ṣàǹkóṣàǹkó nílẹ̀ kóòtù òjire ni ló pé sípàdé náà lójijì lálàáfin àti ìbádìlẹ̀ látòrí àpèrè rẹ̀ ó mú idà Oòduà sí ọwọ́ ọ̀tún ó ṣe Ṣàngó sì ń bẹ lọ́wọ́ òsì ẹ̀ lónìí gbogbo ẹ̀yin àgbààgbà kóòtù òjire ẹ búra fún mi. That's all right. Sit down. Shola Adeyemi. Mr. Olamide. Yes, sir. Can you act scene two for us? Scene two, sir. Yes, scene two. o bí n bá sì ń wúṣù tí n ò sọ̀rọ̀ kí ni ẹ ti já. be so much as in it's actually splendid did you just see that. I think if we could just um, focus more on these guys' um, technical ability, his psychological effect, and his productional perspective, it will give us a vibrant production and articulate gesticulation. I think. Uh, we just need to strategize uh, things. PM. Sir. Èmi ò rí bí wọ́n ṣe rí. Báwo lẹ sir? I think Mr. Shola is a fantastic actor. I, I never... Oh, I'm coming, I'm He's coming. Okay, sir. But Mr. Olamide won't overact. Sir. Uh, uh, uh, mo lè adjust this. Máa gbọ́, ẹ jẹ́ kan máa lọ náà. Mr. Ṣọlá Adéyẹmí ẹ̀yin ẹ lọ sí ọ́fíìsì PM tẹ́ bá dé ọ́fíìsì PM wà fún yín contract contract agreement. ok sign ẹ̀yin ẹ lọ sí ẹ lọ dúró dè mí sí ìsàlẹ̀ náà ẹ lọ dúró dè sí ìsàlẹ̀ náà. thank you sir. ah but sir I, I could remember vividly you called me when the production verdict is about to comment commence you said. Uh, I should go for the best in the market. I should go for the wọ́n kí n lọ fún àgbọn àgbàṣànkọṣànkọ òṣèré ẹ̀yin fúnra yín gangan you recommended this guy to me I never knew him from anywhere you said he should come and now he did something and uh, I fall in love with him. how come your sudden disinterest in his performance and uh, and uh, I don't know I can't really understand. sori vision mi ó yàtọ̀ sí vision tiwa. No, I'm not saying it that way, sir. Mo ní over art, Professor Dàpọ̀ Adélùgbà, ó sọ fún wa wípé ó tẹ́ òun lọ́rùn kóun bá green tó fẹ́ land ṣiṣẹ́ ju ẹni tó believe ko mo, tí ò fẹ́ land. Ṣorí irú ẹni yìí tí ó bá ti di pé over art, ó ti believe kóun mọ̀ nìyẹn so kò fẹ́ mọ̀ jù bẹ́ẹ̀ lọ. Uh, ó dẹ̀ máa fún wa problem. But sir, um, Chop Mike. Yes. Doctor, but Àti show Bode Ṣọ́wándé ó sọ pé wọ́n ní in the palocentric film theory that for your production to be vibrant to be effective and to be wonderfully done against um, pre-depoism and all that you need to go for the best you need to go for the then two sir Ikeji, sir temiyemi sir you go understand my view we need to sell market we need to strategize ourselves for our budgeting so we need somebody that is known in the market sir Show any special interest lórí boy Olamide. no don't say that way i don't have any interest in him o. Oh. tó o bá ní special interest forget about it i am the director mo dẹ́ni tí mo fẹ́ nìyẹn. alright sir. bí eré bí eré kí ni ìmáà ń dóhùn lọ bí àwàdà bí àwàdà àlàbọ̀rùn máa ń dẹ́wù Ọlámídé iṣẹ́ ilé yìí tún bọ́ lọ́wọ́ rẹ̀ ní ìwọ tó jẹ́ pé ayé máa ń rí wọn máa ń so mọ́ ẹ wọ́n máa ń dí ẹ mọ́ wọ́n máa ń bu ẹ̀sùn ni iṣẹ́ ọlámídé wá di àgbàdo onóògò fàdìẹ torí tí ò gbọ́dọ̀ jẹ tí ò lè jẹ ẹ ti ẹdó ẹdó náà nígbà wo nígbà wo lèmi tó fẹ́ jẹun ọmọ kó pọndandan kí ṣe ọlá ṣùgbọ́n ọmọ inú ẹ̀ gbọ́dọ̀ jẹ́ pàtàkì. ìyá ọlá mi ẹ ṣe jẹ́ ká fi ọ̀rọ̀ ìṣìn àtọmọ ẹ̀ sílẹ̀ ẹ jẹ́ ká gbà ká mọ̀ ẹ jẹ́ kí n bí léèrè ọ̀rọ̀ kan tí mi bá ṣe nǹkan tí mo ṣe yẹn tẹ́gbọ́n mi ṣe bẹ́ẹ̀ tó fún ṣọlẹ̀ tó kún kan tó wá di ẹ̀yìn oṣù kan tèmi náà tún fò ṣọlẹ̀ tí mo kú kí lẹ fẹ́ bọ́ náà fà kò sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí wa pátápátá ẹ̀ bóyá kádàrá wa ni ta ló yẹ kò sí. àǹtí mi. hello sista hello ẹ ṣọwá ti lọ síbẹ̀ bákan náà ni o wọn ò máa fún mi iṣẹ́ yẹn. ṣó lè tó bẹ́ẹ̀ yẹn ni. ní kété tí dàrẹ́tà yẹn fojú kàn mí báyìí. níṣẹ́ ló lé mi dànù bí ajá. Oh, ok jẹ́ ká ṣe báyìí. jẹ́ kí n send owó díẹ̀ kan sí ẹ bíi thirty thousand o lè mú twenty kó fún mọ́mì ní ten tó bá di next week màá tún send owó mi sí. mo ti kọ́ ẹ ṣé ẹ ṣé. ọlá mi. jọ nítorí ọlọ́run mo mọ̀ pé ìdùnnú tiẹ̀ náà ni ìdùnnú tèmi bó bá ṣe lè jẹ́ kò síbòye lè jẹ́ tí mi ní send owó send next week jọ. mo take care then. love you. correct. màá bí ẹgbẹ́ bó ṣe ń bi mí léèrè òpó kí ló ṣe wà àtẹ̀tọ̀ sọ́lẹ̀ gbàgà. ṣebí ngbà tí mo jáde lọ tí mo wọlé bọ́ látẹ́gùn gba géètì lọ́wọ́ mi. ẹ gbogbo nù ìwọ tó yàtẹ́gùn gba géètì lọ́wọ́ ẹ mo fẹ́ bàjẹ́ ni irú wọn òṣìwò nìyẹn. tó ṣẹlẹ̀ mi ẹ tọ ọmọ yín léèrè kí ló ṣẹlẹ̀ kí ló dé kí ló ṣe fún wọn. màámi ìgbà tí mo jáde lọ tí mo lọ rọṣẹ pé mo fẹ́ fọṣọ mo dẹ̀ wọlé padà bá atẹ́gùn gba géètì lọ́wọ́ mi lọ́dẹ̀ wọ̀ ọmọ mi lọ́wọ́ báyìí sí. atẹ́gùn gba géètì lọ́wọ́ wọ náà lámì dé ẹ má bẹ̀ mí ẹ má bẹ̀ mí ṣe rí o géètì yẹn pẹ̀lú ọmọ yín ẹ bá mi sọ fún kí n má rí ń bẹ̀ mọ́ o kí n má rí ń bẹ̀ mọ́ rárá rárá ni kí ló dé àpànìyàn ni owó ni mo fi ṣe síbẹ̀ náà. níbo ni a máa gbà jáde. ibi tó bá rí kó gbà jáde kí ló kàn mí kí ló kàn ẹ wo ẹ tún ẹ wo tó ti ń fọṣọ ẹ wo. ibi náà la ti máa ń fọṣọ. ẹ ẹ ẹ má wà mí sọ èmi ò fẹ́ kẹ́ fọṣọ bí ìmọ̀ ẹ má fọṣọ bí báyìí mọ́ ẹgbẹ́ mi ṣe sọ fún yín orí yín náà mú mi kakúra yín lọ ẹ kúra yín bàtà. lórí géètì géètì. ọlámídé kí ló dé. ẹ wo géètì ẹ̀nà náà tún sọ lẹ́sìn yìí o. Ọlámídé bó bá sọ géètì gbàgà ṣé bóun ló ní nǹkan ẹ̀ ṣé bí tiẹ̀ ni. àmọ́ màmí tèmi ṣe lè dọ̀rọ̀. tiẹ̀ ṣe wá lè dọ̀rọ̀ bí ò bá yé àwa ó yọ lọ́hùn. ó yọ lọ́hùn. ó yọ lọ́hùn má fọṣọ tó ń fọ́ ni. bóyá Ọlọ́run máa fọṣọ ẹ̀ ọkọ mi. Ah, báyìí. láti kún ilé yẹn fúngbà díẹ̀ ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi ni mo wà ìbẹ̀dẹ̀ máa wà for some times gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé yẹn ò tẹ́ mi lọ́rùn rárá ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin mi àti láńlẹ́dì náà. ẹni ẹjọ́ ọlá àjọgbọ̀n bí orogún méjì nínú ilé ẹ mọ́ mi ó ti sú mi ó ti sú mi ẹ ṣáà kí n wà níbi tí mo wà for some times tí n bá ti rí change díẹ̀ máa fi ránṣẹ́ sí yín. ọkọ mi ò bá má tìyá láńlẹ́dì ò bá má tọ̀rọ̀ ìyá màámi ẹ wò kò sí nǹkan kan tó máa ṣe yín nǹkan kan ò ní ṣẹlẹ̀ sí yín kò wèmí náà kí n kú lè nà àmọ́ nǹkan tó ti ní lójújú lè lọ ó wà ẹ ṣàjẹ́ kí n farapamọ́ síbà fúngbà díẹ̀ tó bá yá mi máa padà wálé. tó tó bá jẹ́ bó ṣe fẹ́ nìyẹn ẹlẹ́dàá mi á sìn ẹ́ á dúró tiẹ̀ ò ní kàgbákò. àmín àmín àmín mọ́mí ẹ ṣe. ok. kò burú. ẹni akitọ bẹẹdi ẹbọ wálé kò mu èmi mọ̀ pé o ò jí sórí kí ni ìjẹ́kù wà láàrin èmi àti ẹ̀ èmi máa mú máa yẹ block sórí kúnlẹ̀ tó ń wo yẹn máa mú máa yẹ block ó lè lòun náà tẹ́lẹ̀ ó lè ní revival ọlásùnkànmí adéwọlé àti wọn lè nà ká sí báyìí pé ó lè ní ẹ ó dẹ̀ gbà fọlọ́run. láti gbà yẹn ló ti jáwọ́ tí ò ṣe mọ́ tó bá sọ fẹ́mi mọ́ mọ́ mímọ́ yẹn block ẹ̀ màá ní akọ̀dédé balápò ẹni o pé àkógbà kó dẹ̀ tàn síbẹ̀. bọ̀dé what are you insinuating. ojí so oh, believe pé mi kọ́ ni mo mú chain yẹn. <laughs> èmi kọ́ ni mo mú chain yẹn. mo mọ̀ n kò ní èmi máa sọ fún mistake ni. Eh, ẹ ẹ wo ẹyin méjèèjì ẹ wa hmm. alábọ̀wò ti wá di ẹ̀wù báyìí bó ti yé yín gbogbo onú lẹ́yìn láti tu àárí chain wọn kan bó ti yé yín nígbà tá à ń pe ọ̀rọ̀ lówè láti ìgbà yẹn tó dẹ̀ wá ń laró nú báyìí àjẹ́ ké lánàá ọmọ kú lé ni ta ni ò mọ̀ yí pé ní àjẹ́ tó ké lánàá yìí pa ọmọ tó kú lé ni ṣáàṣẹ́ ń gbé inú lé yìí ni orúkọ ọjọ́ òrùn dé ọ̀gbẹ́ni yìí dé ní ọjọ́ wo ló dé adẹ̀wá chain ti kó ẹ kó rí bẹ́ẹ̀ náà. mi lè mú chain bọ́ọ̀ mi máa jí chain kúnlé kí ni gbogbo yín sọ yìí kúnlé tẹ̀ wò yìí olóore mi ni ìgbà tí mo wà homeless òun ló scott mi kúnlé kúnlé ṣé o mọ̀ nǹkan tí ń bọ̀ rẹ̀ wá bọ̀ ọjọ́ ti pẹ́ o mọ̀ nǹkan tí mo lè ṣe o mọ̀ nǹkan tí mi ò lè ṣe kúnlẹ̀ mi ò lè jíjẹ ní ẹ̀wọ̀ help me ni ìgbà tí mo wà homeless ó scott mi mi lè fi bí sunwọ̀n fún ẹ kúnlẹ̀ did not steal your chain mi ò jíjẹ ní ẹ. wo sori sori gbogbo acting yìí fi lẹ kò sí bó ṣe lè act o wájú ni wà á bá jíde àlàbà rẹ ìwọ act tó bòlúkẹ ni. ẹ ẹ ẹ wẹ ẹ wẹ ẹ jọ mi o ẹ fẹ jẹ mọkàn tí máa ṣe pẹ̀lú ọbọ yìí ẹ sọ pé kó bá mú ṣèmi náà ah kí lè bá mi sọ ọdún kan ṣàṣẹ gbẹnu lẹ́yìn ni ok owó ọ̀nù lè ládàn ṣé sọ̀rọ̀ ni ah ṣé lọ fẹ́ mu ni ṣé wọ́n lọ fẹ́ mu ni abẹ́ ọ̀rọ̀ bá wá ṣe jàre pé kí ni kan. Oh, oh, oh, ok ok fine fine since tí kò sí anybody tó believe me tó dẹ̀ trust me pé mi kọ́ ni mo jíjẹ́ nìyí kò gbé kò wí kò ní kó lóun má lọ o gbogbo nǹkan tẹ bá fẹ́ fi wá chain pátápátá ni kẹ́ fi wá èmi kọ́ ni mo mú chain èmi kọ́ ni mo mú ara mi mú. fine ṣe wá ok ìtùtù bá fẹ́ wá ṣé kò tó fẹ́ nìyàn àbí àti máa wá. mo ṣe náà wà mọ́tò rẹ̀. jọ̀tọ̀ náà tó bá yẹ pé ìkọ̀ tó fẹ́ nìyẹn ok máa máa wá. mo ṣe ṣe abẹ́ wà. mo fi ẹ̀ èmi kan náà mo ṣe nìyà. wà á bẹ̀ ẹ̀ lọ́wọ́ èmi kan náà mo ṣe nìyà. èmi kan náà mo ṣe nìyà. Ọ̀ṣàlẹ̀ Bùlájẹ́ dà wá. ẹ ṣeun ojú òlù tì mí èyí ìyá mi òṣàlẹ̀ fúlájẹ́ kí ti wà yẹn kò mí mọ̀ mú lò mú káàtì mi wọ̀ yìí kò mí sun jẹ́lì gbọ́n àkú ọ̀rọ̀ ló máa sọ fún yín là. ẹ jọ màmá kò sí táyìn ta ni òrìṣà yín sọ pé ó gbé gan-an lára àmẹ́rin. ẹ̀mí kọjú ẹ̀ <laughs> ẹ̀mí rọ̀ yí ẹ̀mí kọjú aláàbí ọ̀rẹ́ bò ó kọ́lì gbọ́n ẹ farabalẹ̀. òjò alẹ́ fúnlájọ́. ẹ̀rọ orúkọ ẹ̀mí tanná yìnrìnyìn gbọ́wìn ẹ yé ká bá mi wò ó bá mi wò. àbí eléyìí lẹ fẹ́ sọ. àléyìí lè fọwọ́ kàn yín kọ́ mi lójú wo ta orí parọ́ lè gbọ́wọ́. eléyìí màmá àkòlè jẹ́ eléyìí báwo lè máa jẹ́ eléyìí. eléyìí. bí a kò mọ̀ ká mọ̀ ká wò. ọlámidé lélẹ́yìí náà. èmi kọ́ ni mo èmi kọ́ ni mo èmi kọ́ ni mo mọ̀ ọ́ yẹrẹ. yẹ́yẹ́ ẹni sùúrù ẹni sùúrù jẹ́ríkì ẹni sùúrù fún mi kí n sọ̀rọ̀ ẹ má fọ̀rọ̀ yìí ṣàwàdà o ọjà yìí burú ju gbogbo kẹ́ẹ̀kì mi ṣe yìí lọ lùgbọ́n bẹ́ẹ̀ yọba dúró wẹ́ kámi parọ́ ṣó lè yá wẹ̀ dáṣẹ̀ má fún kíjẹ́ lọ́jà. àwọn alẹ́ bẹ ẹ má ẹ̀ka tí mú ti wèrè wọ nítorí pé ọ̀rẹ́ wa ni ó sì lè rí wa lọ́nà kó hàn gba kọ́lọ̀ wọn pé ọ̀rẹ́ wèrè ni wa now àwọn ọba yẹn máa treat ẹ. yọ jẹni bí èèyàn bá fi jẹrè wọn ò mí gbọ́ lọ́rọ̀ síbítù bá láyẹ̀ wò kò sábẹ́rẹ́ olè nípa wọn. ṣe bí hospital ṣe bí hospital. àwọn owó la máa fi ṣẹ́ẹ̀tù ẹ̀ ebi kọ́ ni mo jíjẹ́ ibi kọ́ ìyá ìfẹ́kì ìyá ìfẹ́kì ni mo. ìyàwó ìyálẹ́bẹ̀ ìyá lẹ́bẹ̀ o mùgbà tí ìyá yìí ti wà ní jí ọ̀gẹ̀dẹ̀ yìí ṣé o mùgbà ló ti wà ní jí ọ̀gẹ̀dẹ̀ yìí. èmi kọ́ ni mo mú jẹ. ìdọ́ǹtè guy. wo wo wo wo mi nana èmi kọ́ ni mo mú jẹ nẹkunle èmi kọ́ ni mo mú jẹ nẹkunle èmi kọ́ ni mo mú jẹ nẹkunle èmi kọ́ ni mo mú jẹ jọ. ẹ má jà níbí o ẹ má jà níbí o. ẹ jọ torí Ọlọ́run ẹ̀bẹ̀ ni à ń bẹ̀yìn ah mo mọ̀ wá ọmọ mi ọmọ mi kì í ṣolè ṣe rí àwọn méjèèjì tọ́lọ́run fi kẹ́ mi kò fómi ó lè sí wọn lójú wọn kọjá àyè wọn ẹjọ́ ẹ ṣàánú mi ẹ wò tí kì bá wá ṣe àkóbá a ní fẹsẹ̀ sí i ṣó yẹ kó jẹ́rú ìjọ yẹn ló máa lọ súnlé ọ̀rẹ́ ẹjọ́ ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀. màmá ẹ wò tọmọ yóò bá rìnrìn kù lọ ẹ ọ̀n ní fi àwàsá lọ tọmọ yóò bá rìnrìn olè ọ̀n ní fi olè lọ ṣẹ́ni wọ́n bèbèjì lọ́jọ́ kan náà ẹ ọ̀n lè wà kan náà ọmọ yóò jalè kò jalè ṣé wọ́n parí olè mọ́mọ yín ni. mo mọ̀ pé bó ṣe yẹ kẹ́ sọ náà lẹ sọ yìí ẹ̀ẹ̀kan mọ́ ọlá ni o ọlá mi ò kì í jalè kì í ṣe ọmọ oníjàgídíjàgan jẹ́jẹ́ ẹ ló ń lọ nǹkan ní nǹkan òkè ń wọ lámìdé lójú àbúrò mi ni òun lọ bí tẹ̀lé mi. ẹjọ́ máa ń jáde ni. ẹ mo lè má bá a jáde bọ̀ mo mọ̀ rin ẹsẹ̀ mo dẹ̀ mọ inú ọlámìdé. ẹ ẹ wo madam àtìgbà tó ti mú dé ìbàyìí láti fìyà jẹ kò sì jẹ́wọ́ tí ó bá yẹ ti jẹ́wọ́ á máa fìyà jẹ ni ó dìgbà tó bá tó jẹ́wọ́ fún wa. kò lè jẹ́wọ́ kì í ṣọlẹ̀ mo ṣáà ní kúrò ohun tí ò ṣe mọ́ra ẹ̀. ẹ o lè ń dédé jẹ́wọ́ náà. ó ní bẹ́ẹ̀. ẹ ẹ wo ẹjọ nítorí Ọlọ́run kí lẹ fẹ́ ká ṣe báyìí. ẹ fẹ́ gbọ́ ọ̀kọ̀tẹ̀ fẹ́ ṣe ẹ tẹ̀wọ̀n inú dáadáa kó jẹ́wọ́ ibi tó fi chain sí àmọ́ tí ò bá ti jẹ́wọ́ ẹ lọ bẹ́ẹ̀ ni tó ní chain tó bá ṣe ká filẹ̀ ká máa filẹ̀ tó bá ní ká máa filẹ̀ àgọ́ ọlọ́pàá làwọn mọ̀ náà. bẹ́ẹ̀ tí náà láà lórúkọ mi èmi ni ẹ̀gbọ́n ọlámídé tẹ̀sọ́pọ̀ jíjẹ́ mi mọ́ mi wà dẹ̀ lélẹ́yìn. so kí lè fẹ́ kí n ṣe fún yín eh. ṣàtìríṣẹ́ yìí mi ni. ẹ ẹ ṣe àwọn pc wọn ní ká wá bá yín ká bẹ̀ yín pé ìgbà tẹ́ bá tó sọ pé kàn túlẹ̀ ni wọ́n túlẹ̀ ẹ wá yọ ẹ̀ ṣàánú mi ẹ ní dààmú ya ò ní jẹ yín ìyá yẹn pọ̀ ẹ jọ ẹ dá. màmá wọn ní kí wá bẹ̀ mí lórí chain ninety thousand naira tí ah. ọmọ yín gbé ah. ẹ wò tí mi bá rí chain or nine thousand naira ibi tọ́mọ yín máa jẹrà sí ló wà yẹn. ẹ ọ̀nkú mi ní kẹ́ fi ilẹ̀ ṣebí ninety thousand lẹ́pẹ̀ ń sìn ọlọ́run ṣeun tí kò jù bẹ́ẹ̀ lọ owó kan wà lọ́wọ́ mi bóyá fifty seven àbí àtọ́ fifty five thousand ẹ jẹ́ kí n kó fún yín first thing láàárọ̀ là máa kó yòókù fún yín ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run mo fi elédùnmarè bẹ̀ yẹn ẹ jẹ́ kán fi àbúrò mi lẹ̀ ìnira tán fún yẹn ti pọ̀ jù. wọ́n fi àbúrò yín sílẹ̀ ẹ̀ ń sọ pé kí ni ṣé mo jọ ẹlẹ́bi lójú yín. ọ̀nkú kò sẹ́ni tó pè yín lélẹ́bi ẹ wò torí Ọlọ́run ẹ wò kún. mami ẹ má kún lèmi rà ẹ lè má tún sun ẹkún Ọlọ́run ò ní jẹ́ ẹrógun ẹkún o ó ti sọ pé ninety thousand ni Ọlọ́run tí òjò ojú bẹ́ẹ̀ lọ ẹ ń kó ẹjọ́ má bínú owó tó wà lọ́mọ ẹjẹ́ ń ṣe kó fún iná tó bá gbé kí n lọ fi atm mú mi ẹ fún mi ní thirty minutes bọ́ ẹ ní pé kó jọ nítorí ọlọ́kùnrin rìlíìsì àbúrò mi ìnira yẹn pọ̀ fún un ṣé bí Yorùbá mò ń sọ ṣe bá jọ ń gbèdì ara wa báyìí. ẹ lẹ́yìn àyẹ̀ àti báwo ni change ṣe dọ́rùn ẹ̀. mo sọ fún ẹgbẹ́ mi fẹ́ lọ́ọ́ ṣáà tó bẹ́ẹ̀ tí. mo sọ pé kó má mu nà àmọ́ tí mo wá lé. ju wọn time na time ti lọ jẹ́ ká máa lọ. kí ló ń wá. me. ọkọ ẹjọ mo fẹ́ kẹ́ mo fẹ́ get nǹkan kan straight ṣé chain tí àwọn àlele. ó dàbí. ó ní ṣe o. Ah! ẹmi ni má mi ìyá tèmi ń sun ẹkún ìyá mi ń kúnlẹ̀ fún ẹ náà nígbà chain náà la padà rí. alẹ́ mi ni o lò má jẹ́wọ́ ara mi. máa nà mí nà mí nà mí èmi nìkan. má mi ẹkú omi ẹ. má mi ẹkú. dáyọ̀ ojú ẹ ní sùúrù. èmi ni èmi èmi ni. tinú ọlá tinú o ẹ ẹ mọ ẹ mọ tó ṣẹlẹ̀ kò sí wàhálà níṣẹ́ ni kẹ́ ẹ wá ní ìṣòro lọ́dọ̀ àwọn ọ́fíìsì kọ́ lọ tún ọmọ mi lẹ́yìn ayé ti pọ̀. Ah! mama kò sí wàhálà ẹ fún mi ní ìṣẹ́jú méjì. mọ́mí ẹ má gbà lọ́wọ́ ìṣẹ́jú méjì ayé ẹ fẹ́ bọ́ àjẹ pẹ̀lú two minutes ọ̀yọ́ nìṣọ́ mẹ́. tinú ẹ láwọ̀ nìṣọ́ ẹ ẹ̀mí ayé mi ni kò. tí ẹ̀dá bá ń sáré kóun má tẹ̀ tó bá tẹ́ eré kó má kú ló tún yẹ kó máa sá Ọlámídé ṣé kò wá yájẹ̀sìn lọ báyìí ó ti torí ẹ̀sìn ó kó lábúlé ó wá sílùú Èkó àṣé ẹ̀sìn títa abúlé gan sàn ju tèkó lọ àdá mi wá ṣọ́gbó ṣọ́gbó kò rèrè bó jẹ́ ìyá ń jẹ ìdá mi bí ẹni tí ò bá kọ̀ gbélé ọkọ mi wá ń jìyà bí ẹni tí ò níbi ibùsùn. ọlá mi. gbogbo atótónu ẹ pátápátá ló yẹ mi ṣèbí ìwà àtẹ̀mí kò sẹ́ni náà tó mọ̀ dí òjò bí ò ṣe ṣàn bẹ́ẹ̀ ni ò sẹ́ni tó mọ̀ dí mọ́lámọ́lá bí ò ṣe láwọn ọ̀rọ̀ kan yìí tó ń gba omi lójú tiẹ̀ ó ń kọ èmi fúnra mi lóminú ṣebí bóyá á san àbí á tún rọrùn ló jẹ́ kèmi ní pé kò yẹra díẹ̀ sọ́dọ̀ mi gbogbo làkàkà mi sáré sókè sódò mi ṣebí nítorí tèmi àti ẹ àti ìyáwó ayé mi ṣé lórí ọ̀rọ̀ kan yìí náà ni ní ìkúkú sọ pé ó sùn ni ní sùn àfi tó bá yẹ pé nǹkan míì wà ń bẹ̀ tó ò jẹ́ kẹ́mi ó gbọ́ ó yóò ju tá à ń sọ yìí lọ. mi ò fẹ́ kọ̀rọ̀ mi di àbámọ̀ àṣé àṣetán òde àpọ̀n wọn ló máa jẹ́ kí n sọ nǹkan tó wà nínú mi jáde fún yín. ṣé o kọ́ mi sọ. Tinúọlá mo fẹ́ lọ pokùn sọ. So. ìkà ni ẹ ìkà ni ẹ téèyàn bá rí ẹ kó wù ẹ kó sa ìkà ni ẹ. Ah, ah, ah. ìjọ tí ìyá wa ti ń rè wá bọ̀ láti kékeré tí kò sí ẹnìkan àfọlọ́hún àfọ̀hún o tún fẹ́ fi rẹ̀ pa ìyá oníyàlẹ́kùn ṣé ojú ẹ̀ ò tí ì wú tó fún ẹ ni kí ló fẹ́ fomi ìjẹ́ ìyá náà ṣe náà tó ṣe yọ̀dájú ọmọ bẹ́ẹ̀ kó kú má pa fún mi ìkà ni ẹ ẹjọ́ èmi náà kọ àròkàn tó ń fa ikú àsundá òun ló mú kíkú máa polówó tantantan sí mi létí ìbànújẹ́ ojoojúmọ́ tí kò fìgbà kan dáwọ́ dúró òun ló mú kí àṣàrà ìlú máa pariwo sí mi lọ́kàn tí kì í bá ṣe ti ìbídùn ìbídùn abiyamọ tòótọ́ tí mi ò fẹ́ kó fojú sunkún ọmọ tí mi ò fẹ́ dá lóró òun ló jẹ́ kí n ṣe máa wojú ilẹ̀ òun ló jẹ́ kí n ṣe máa fọwọ́ lẹ́rú bí bẹ́ẹ̀ kọ́ ni. kí ni ìbá ṣẹlẹ̀. bá ti para mi dànù ti pẹ́. I've never known you to be like this. Ǹjẹ́ òun lọ pọn ẹ létò yìí? ọlọ́run ò ní jẹ́ àtúnrátẹ̀yìn kù nǹkan kan ò ní ṣe é kò lè ṣe mí náà ó yá wò mí kó lè mọ̀ pé mo nífẹ̀ẹ́ kì í ṣe pé mo dànù òkúkú pé kan wá rí kí n sọ pé ó sùn mí bẹ́ẹ̀ ló pè mí rí kí n sọ pé mi ì ní dá ẹ lóhùn lójú ẹ ẹ tiẹ̀ mò ń ṣe ó yá pàṣẹ fún mi iyekíye tó o bá fẹ́ kó sọ kí ni nǹkan náà ṣe tó fi pé tí n bá ṣe fún ẹ o àbí tó bá rí ọkùnrin á balẹ̀ o ò dẹ̀ ní sunkún o ò ní dààmú wàhálà ọ̀fẹ́ pokùnso àṣàráìlù ń la gogo àbí kíní kan kọrin adópin sọ fún mi wá ò bóyá pọ̀ ọlọ́run òníkà. sista ti ní ẹ̀wọ́ mi fẹ́ ṣiṣẹ́ kankan mọ́ tí mo fẹ́ ṣe ń sìn ní iṣẹ́ tí mo mọ̀ tó dá mi lójú bóyá tẹ bá lè bá mi rí bíi three million kí n fi ṣe project tó wà lọ́wọ́ mi. three million naira. bẹ́ẹ̀ni three million naira. lè ràn mí lọ́wọ́ owó owó báyìí. Chief Bankole Williams. <laughs> ọkùnrin ilẹ̀ òkè sí àjànàkú tí ò náwó tàná mọ́tò dé anáwó bí ẹni tó lẹ́rọ owó nílé Tinúọlá ojú tó rí ẹ máa gbókè ó ah, dẹ̀ wá síbi ẹni tó mọ̀ wá rí mọ́ rárá chief ẹ̀wọ́ ẹ̀ ní bínú sí mi ni ohun ẹkú mi náà kò gúnyàn ẹnu ọ̀sà ni òbodò yìí kẹ̀dẹ̀ máa wò ó ọkàn yín máa ń fà mí o ó kàn jẹ́ pé ẹ̀wọ́ ọ̀nà yín pọ̀ fọlọ́ọ̀ṣà mi well that's all right mi ìbínú ṣe àbúrò ẹ tó ń bá mi sọ̀rọ̀ ẹ lórí fóònù kan ni. pẹ̀lẹ́ máa dì á. kí ni ipa tí o máa ń kó nínú àwọn ọṣẹ yín yẹn tẹ́ máa ń ṣe. Ah, àwọn òráyè wò fí mi. ipa tí mo máa ń kó pọ̀ gan ẹgbẹ́ ṣe sọ̀rọ̀ ẹ gan ó dàbí ẹni pé ẹ kí n wo fíìmù tó bá yẹ pé àwọn madam sìn wọn á ti dá mi mọ̀ dáadáa àwọn ipa tí máa ń kórè mo máa ń kọ story dáadáa mo dẹ̀ máa ń act kò sí rò tí mi lè play báyìí báyìí gan mo fẹ́ ṣe production tèmi so mo sáré ẹ̀ káàkiri òun ni sista mi ṣe mú mi wá báyìí. iṣẹ́ tó fẹ́ ṣe ń sìn máa ná ẹ tó bí èlò. ẹ wo bí èkú bá máa ṣe bọ́n ni ìtẹ́ tí ẹ máa ń mọ lọ́rọ̀ iṣẹ́ tí wọn ẹ fẹ́nu ara ẹ sọ àwọn mílíọ̀nù mílíọ̀nù kan ló máa ń sọ tó máa ń dẹ́rù bèmí. bóyá kà sí ẹ fi three million bẹ̀rẹ̀ ẹ mọ̀ kéèyàn bẹ̀rẹ̀ láti kẹ́jẹ́bù mm, fi three million àti lè máa three million um, nǹkan tẹ́ máa ṣe fún mi ń sìn àní kó wá rí mi lọ́la so but mo fi ń dẹ lójú pé dídùn lọ́sàn máa sùn. ẹ máa rán àǹtí mi sí mi <laughs> ah, thank you very much sir <laughs> ẹ ṣe kókó lè máa rán sí mi. èmi ò ṣe tí wọ́n kàn wọ́n ẹ ṣe gan-an. ẹ ṣe gan-an sir. ẹ máa jà. ẹ wo àárọ̀ ọjọ́ mú solókun jẹ́ kí èmi náà máa wá ṣàtìlọ. thank you sir. Ah. five million naira tó bá di lọ́la kó cash? How? one two three four five six seven odò odò mẹ́fà. <laughs> ẹ ṣe gbogbo dúpẹ́ sá kò ní tán Eh, o ẹ ní wọ́wọ́ tí o ojú òní tì yín ẹ ṣàṣe yìí ọwọ́ yín ò ní Eh, sálẹ̀ àpò <laughs> ẹ lè Eh, bínú mi ṣe dùn sí ẹ jẹ́ lọ. Um, um, kí owó yìí kó tó jẹ́ tiẹ̀ mo fẹ́ tọrọ kankan lọ́wọ́ yìí. ọ̀kàkà ń ké ẹnu ẹ̀ ń ṣẹ̀jẹ̀. ta ló ń jẹ́ ọ̀kàkà sá. ẹ̀yin oko ló ń jẹ́ bẹ́ẹ̀ òwe Yorùbá dẹ̀ ni mo fẹ́ kí n pẹ̀lú ẹ̀ka jọ máa ní nǹkan pọ̀. Chief ọ̀rọ̀ yìí kì í Yeah. <sighs> mo fi pé èmi àti yín ti jọ conclude pé kò bójú mi kémi àti yín jọ jáde so why ìtẹ́ tó wá bring ọ̀rọ̀ yìí up ntì. ó mọ̀ pé ẹnu òfìfo kì í dún yànmùyànmù ọmọ oko tó bá dẹ̀ fẹ́ jẹ búrẹ́dì òun náà gbọ́dọ̀ fi iṣu ránṣẹ́ sílé so tó bá tẹ̀lé jẹ́ kí n débẹ̀ just for once and jẹ́ kí serious. bóyá kí n tún pe àkíyèsí yín sìn kankan àbí ẹ ti gbàgbé pé ìyàwó ilé yín tó ń ṣàbíamọ fún yín lọ́wọ́lọ́wọ́ yìí ẹ ti gbà wípé èèyàn mi mọ̀ mí ni. o sì jẹ́ ká fi yẹn lẹ̀ ah, o jẹ́ ká fi tàn sílẹ̀ ìyàwó kankan ilé tí mò ń bẹ̀ sọ ni kò jẹ́ ká sọ̀rọ̀ yìí lórí. Ah, ẹ̀yin ọkùnrin ṣe wá ya òpònú lẹ́dàá báyìí kí ló tẹ̀yìn ọkùnrin máa ń fi ọpọlọ tó yẹ kẹ́ fi máa ronú tó yẹ pé ẹ máa fi ń wọlẹ̀ ah, ẹ ẹ̀ nílàákàyè o téèyàn bá rán ọkùnrin níṣẹ́ tí ò bá rí bó ṣe máa jíjẹ nù ẹ̀ bó ṣe yin lolúwa ẹ̀ràn yín tẹ́ ẹ̀ bá rí ti jẹ ẹ̀ẹ̀kan lá anyway tó bá pé torí pé ẹ fi pé ẹ fẹ́ ṣàánú èmi àtàbúrò mi ìjẹ́ dé fún yín ẹ ti rọ opportunity àti ìfẹ̀yìn mi lélẹ̀ mo sorry láti disappoint yín ẹ ọlọ́run bá tó ṣe ti yín àṣetì mi. èmi máa ní. Tania, ni ẹ kí ni ẹ kí ló jẹ́ kí ló jámọ́ tí bá mú ọwọ́ òsì mi tí má fi fa irun gbọ́n gbogbo ẹ̀ ló máa tú sí mi lọ́wọ́ ìwà aláìní tìjú aláìronírònú ará Gálátíà òde afọ́fún gbẹ̀mù ọmọkùn mẹ́kọ̀ọ́ òpònú ayérada alákọ̀ọ́ra wo mi sórí gbogbo nítorí ojú ẹ̀ lórí ọwọ́ ò ní làákàyè lóyún kù. mọ́nà kí ló ṣe wà àti gate ten bara yín jà. èmi gate atẹ́gùn ló gba gate lọ́wọ́ mi ẹ máa gbópònà atẹ́gùn gba gate lọ́wọ́ ọ̀wọ́ ọdẹ amukumẹ́kọ̀ọ́ màmá ṣe ojú gate lọ ni. olówó ìlú ẹ̀yìn olórí burúkú gbà ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn kí ló tó máa ń sọra wọn dòṣì láàlú tó máa fún ni lẹ́dìí ẹ̀sìn fi gbòdìdì ẹran lọ́wọ́ yàn wáyì tí wọn bá need help tó bá lọ sọ́dọ̀ wọn jálajàla ayé wọn yẹn kò tiẹ̀ ń jẹ́ kó mọ ohun tó ń forí wọn rò ọ̀tọ̀ ni tó máa bá lọ ọ̀tọ̀ ni tó máa bẹ́ẹ̀ sọ. wèrè wèrè ló pọ̀ nù àwọn tó tó pera wọn lólówó yìí àti mi bíi ti báwo. ọlá mi ò dé yọ èwo lẹ́kọ̀ọ́ tó wà létí ẹ̀ kó gbọ́ tèmi mọ́ tiẹ̀ ṣé o gbọ́ ogun tí mi ń sọ látàárọ̀ yìí. okay actually eh, Chief Williams ò ṣe ẹni tí mi mọ̀ tí ìgbín ẹ̀ bá tẹ ẹnu mọ́ igi báyìí dandan ni kò gùn ṣùgbọ́n lẹ́yìn tó ti kọnu sí mi tí mo dẹ̀ ti sọ pé kò sọ náà ń bẹ̀ o èmi àti ẹ̀ tún ti jọ ń ṣeré aláwàdà mi ni a kì í sọ̀rọ̀ lọ síbẹ̀ yẹn mo understand ó ti gbójú ń bẹ̀ mí dẹ̀ wò pé ah, àti dọ̀rẹ́ náà nìyẹn àfi bí ṣe dọ́dọ̀ ẹ̀ lọ́sàn-án yìí tó ní kinní kan náà pọ̀n lára tòun. sista mi gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ò yé mi àbọ̀ ìjọ kì í gbénu sa nǹkan tó bá ṣẹlẹ̀ gangan gangan ni kẹ́ ẹ sọ. listen mo dọ́dọ̀ chief williams lẹ́nu ó fún mi ní check five billion naira. good talk. pẹ̀lú condition níjọ. irú condition wo. ajá fún ẹ chief williams jẹ́ kó máa yé mi pé òkè hò òkè kòtò ìlàlà ondo Ilawe. àti tógo gbogbo ẹ̀ ló máa dé lára mi ó yà ẹ́ lẹ́nu èmi wá jẹ́ kó yẹ pé ara tèmi yìí <laughs> kò ń ṣe àbàṣà mo jẹ́ kó mọ̀ pé mi ò sí nínú àwọn ọmọ játijàti tó ń lọ fi apẹ̀rẹ̀ rù wá fún wọn. bá a fún pé ayé ò yọ o ṣé mú chẹ́ẹ̀kì wèrè ẹ̀ tó ń gbé káàkiri ojú ìlú lójú mo kúrò ní. Ah, no àti mi ẹ má sọ pé ẹ dá chẹ́ẹ̀kì yẹn padà fún. mi ò dá chẹ́ẹ̀kì five million naira padà mo jùlù láyà ni ṣé ara ti èmi torí kò ju five million naira lọ <laughs> àbí ó ti fi orí tèmi gbóòórùn mu pé mi ò lè ní owó tó tó five million láyé mi wò jẹ́ kí n sọ fún ẹ ìbùkún ọlọ́run lè mú ni láìṣe làálàá o fi èmi àti ọlọ́run lẹ̀ màá wówó fún ẹ níbòmí. àṣé kò sí èèyàn mọ́. kò sí èèyàn mọ́ àtọ́. àjùmọ̀ bí òkan tàánú ẹni orí ránṣẹ́ ni kó ṣe ni lóore ló ń ṣe ni lóore ní tọ́lọ̀ ń bá ránṣẹ́ yàn ló ń ṣe yàn lóore. so nǹkan kan lè wà tí wọ́n lè ní kẹ́yìn ṣe nítorí tèmi tẹ máa sọ pé ẹ lè ṣe ẹ́n òre pẹ́ àṣìírí gbàgbé ọlọ́kùnrin sọ̀tàn iṣó ló ń tó pa babaláwo ẹ ti ẹ̀ náà kí ni àǹfààní orógbó yín apá kò láwẹ́ ajẹ́ okòrò ewé ò ṣe é pọ́kàn àtúnika mú ẹ̀ka fi dáná ṣọ̀gùn tún sọ pé ìwọ ni tinúọlá ìkà ni ẹ ọ̀dájú ni ẹ aláìmoore sì ni ẹ pẹ̀lú wo tinúọlá okun ọmọ ìyá tó wà láàrin mi àti ẹ ó já láti ẹni lọ I am packing my things and getting out of this your house. o ò gbọ́ tèmi délẹ̀. Ah ọmọdé yìí o ṣé mo ti ṣe. má bá kó. kí wàá ló fà. Ọlámídé ni orúkọ tèmi gbajúgbajà òṣèré orí ìtàgé. orúkọ yìí dẹ̀rẹ̀ wá ẹ wo sísá mi tábà ní parọ́ ẹ mú jù sọ́jà. iṣẹ́ àbúrò ṣe ṣàṣọ pé mọ́mí máa láìkẹ́. mo ṣúwọ̀n pé tí mọ̀mísí bá rí bọ̀dọ̀ Ọlámídé wọ́n ti máa lọ láìkì wọn jù ẹ wo ọwọ́ òkè fún mi fúnra mi. <laughs> kò ṣe bọ́lá ní at least gbogbo lọmọkọ wa lọmọkọ wa yà á dé. èmi fúnra mi wà òkè ẹ kí ni mo wá fẹ́ fi entertain yín báyìí o. kí n kọ́ kí nǹkan tó bá ti ní gbogbo wá. <laughs> ẹ wo bọ̀dọ̀ Ọlámídé lẹ́nu ìtẹ́wá sọ́dọ̀ mi ẹ̀ jẹ ẹ̀ tún mu ẹ wo mo ń bọ̀ àǹtí mi pẹpẹ ni. bíi tèmi. bíi tiẹ. tinúọlá bá má ti ba kí ni tí bá dé kí ni tí fi ara ṣe fún àbúrò rẹ̀ ọlámídé bí wọ́n ba mọ oore ra ni ó yẹ kó máa gbé yìí bayi fun oya ni tí àwọn èèyàn bá mọ iyì Ṣàngó bíkíbi kan máa ṣe káábíyèsí ọba kòsó ni bí wọ́n bá wá mọ̀ọ́rẹ́ ni ìwọ yìí ìwọ awáyé má jẹ́ nìkan ọjọ́ wèrè tẹ́sẹ̀tẹ́sẹ̀ yìí ti ràn ọ́lá ó jọ mi ò jọ bàbá ẹ̀ ó yẹ kí nǹkan kan wà tí ò lè ṣe fún Ọlámídé àbúrò ẹ̀ tí wọ́n gbàgbé tó ṣe fún wọn ìwọ èèyàn lásán nìyẹn. ó yẹ kẹ́ ẹ sọ bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ mọ́ bílẹ̀bílẹ̀ ìsìnkú àmọ́ tó bá yẹ kí mo sọ ọ̀rọ̀ yìí fún yín gan-an tí mo bá túṣu ọ̀rọ̀ yìí dé ìsàlẹ̀ kò ó dá mi lójú pé ẹ nígbà kí n gbé ìgbésẹ̀ tẹ́yìn ní mo sọ. kí ló wà ń di ẹ kí ló wà ń di ẹ kí ló wà lẹ́nu ẹ tó fẹ́ sọ kí ni tó wà lọ́nà fún ẹ tó fẹ́ pọ̀ jáde fẹ́mi tí ó fi yí èmi lọ́kàn padà sí wà tí wọ́n kú yìí ìwọ sì gbàgbé olóore mebí wọ́n ní ajá yìí gbàgbé olóore ni wọ́n sì ní àgùntàn yìí gbàgbé olóore bọ̀rọ̀ kì í gbàgbé eléèrí ìwọ ò tiẹ̀ ṣe pé bọ̀rọ̀ kò yẹ kó gbàgbé eléèrí láéláé ni Tinúọlá ìwọ gbàgbé ìgbésí ayé ẹ ẹ bẹ́ẹ̀ ni èmi tí mo bí Ọlámídé ni mo bí ẹ tí mi ò bá lè ṣì fún ẹ láwẹ́láwẹ́ kò dáa àgbàyà ni ẹ ò mọ̀ọ́rẹ́ ọjọ́ ya díẹ̀ alájẹfẹnunu rẹ̀ tẹ́ pé ibi tó bá ń dùn lè yàn mọ̀ ṣùgbọ́n wọ́n gbàgbé pé ọmọ gbáyà mi kò sí ìdí mi lè fi ṣe mo lè fi ṣe ìpè fún ẹ bẹ́ẹ̀ ni. ibi tó wà nídìí ọ̀fun lẹ́yìn ó wá débi tí màá ti sọ. ṣùgbọ́n ẹ̀ ẹ́ promise mi pé tí mo bá tú ọ̀rọ̀ yìí délẹ̀ fún yín ẹ̀ ní bá ọkàn jẹ́ bínú èmi ò mọ tí ń bọ̀ lókè tilẹ̀ ò gbà èmi ò ṣe báyé ló bá mi èmi ò mọ tuntun lábẹ́ ọ̀run tó fẹ́ tú lẹ̀tẹ̀rù ò bá mi kò yé mi tí ó fi yẹ kọ́mọ ọ̀yá àti yẹ kó máa ráre kó máa sọ òdì ọ̀rọ̀ síra ẹ̀ kí ara ẹ̀ ó sì gbà á débi kó fi inú ó fi ọ̀dọ̀ ẹ sílẹ̀. mo ṣe àwọn nǹkan kan lẹ́yìn. tinúọlá bóyá máa sọ tẹ̀lé báyìí aláṣẹ ìbà aláṣẹ ìbà aláṣẹ ìbà. mẹ́ta aláṣẹ ìbà aláṣẹ ìbà aláṣẹ ìbà. àṣẹ tí ń bẹ lẹ́nu ọká máa bọ̀ lẹ́nu mi. àṣẹ tí ń bẹ lẹ́nu ọká máa bọ̀ lẹ́nu mi. àṣẹ tí ń bẹ lẹ́nu èrè máa bọ̀ lẹ́nu mi. àṣẹ tí ń bẹ lẹ́nu èrè máa bọ̀ lẹ́nu mi. èmi fẹ́mi ọmọ àdùnní. tinúọlá ọmọ ìbídùn. tí mò ń fi ẹlẹ sí nàìjíríà lọ sí amẹ́ríkà. ó wà nílẹ̀ yìí. ẹnikẹ́ni tó bá dalẹ̀ nínú wa kó kú bí iná ṣe ń kú. bẹ́ẹ̀ lọ. Tinúọlá, ó tiẹ̀ dáa. Aṣọ́ta mi ti kú, wọn ò tí ì bò mọ́lẹ̀ ni. Àṣé mo ti jẹ́ra àṣẹ mo ti rà á aṣọ ti pa mí tinú ọlá tinú ọlá ò ti pa mí tinú ọlá ìwọ bá kùnrin múlẹ̀ wàhálà dé ìwọ bá kùnrin múlẹ̀. Emilio, oògùn ọ̀jẹ̀ gbádùn. Bàbá kò sí igi méjì òbí ń gbó èyí tó bá ṣe bẹ́ẹ̀ já mi dùn èmi náà ni. bàbá tí ò sí àmàlú ah, ẹ dákun ọ̀rẹ́ mi eléré ńkọ́ èkó ló máa wà lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ sìn. Ah, kò yóò sí lẹ́kọ̀ọ́ báyìí ah, yeyeyeyeyeye ìwà lẹ́kọ̀ọ́ rẹ̀ báyìí ewu ni. ṣé kò sí. torí dùgbẹ̀dùgbẹ̀ kan ń fì lókè bó bá jábọ́ yóò sì bára alé yóò bára oko. kí ló ń jẹ́ dùgbẹ̀dùgbẹ̀? a problem every problem tó máa ma fẹ́ bó sì wá wà ìgbà mo wá rí kíní mo wá wádìí ẹ pé ah kíní yóò gbọ́dọ̀ járọ ọ̀rẹ́ mi lórí mo wádìí ẹ pé kí leléyìí ikú ni mo rí mo wá gbogbo ọ̀nà tí mo fi lè rí kú ọ̀hún kò lórí rẹ̀ mọ́ bàbá àmọ́ ikú ọ̀hún ọ̀nà àfi tá a bá rí la lè ṣe àwọn ètò kéékèèké kan ká lè yẹ ikú ọ̀hún kò lórí rẹ̀ láyò ikú bẹ́ẹ̀ ni àmì ikú gangan bẹ́ẹ̀. ẹ ẹ ẹ dẹ mo pe fóònù ẹ mo pe fóònù ẹ kọ lọ ni mo wò pé ah, abẹ́rẹ́ tó lókun dè lọ́rẹ́ mi eléré kò yọ sọnù mọ́ lọ. Eh, Tinúọlá ẹ eh, bó ṣe máa wò mí níran kí ni mo fẹ́ ṣe kí la fẹ́ ṣe. ẹ eh, ẹ máa lọ sẹ́kọ̀ọ́ máa lọ bá a lọ́dọ̀ àwọn ọ̀rẹ́. ẹ wo bàbá yìí ló já ṣe sórí o lè rí kọ́mọ pé àbóhùn ṣiṣẹ́ kan lọ́wọ́ o ah, kò gbà bẹ́ẹ̀ o mo gbọ́dọ̀ rí lónìí o dẹ̀ mí dẹ́dẹ́ tàyí dán sórí kí n ṣe kéré ọ̀wọ́ àbùkù sani ọ̀tẹ̀lẹ̀ o ìwọ mú dọ́dọ̀ mi bàbá ti yẹ kókó lórí ẹ̀ kọ́ máa lọ ibi ọ̀wà lọ́lọ́la. ẹ má bínú sá mo mí ìpè ẹ o need kí n fi nǹkan kan bá a nu kí n tó bá ọlá mi sọ̀rọ̀ mo mọ bí ṣe máa bá sọ̀rọ̀ tó dẹ̀ máa bọ́ sí mi lẹ́nu. ṣẹ́rí kìnìún ọ̀hún tó bá dé sí mi báyìí máa gùn mí ni kò jẹ́ mi gan gbádùn ara mi mọ́ mo lè gbà mí ò lè ní kí n máa lọ kánò pẹ̀lẹ́sẹ̀ pé ìwọ̀n pàdé mi lójú ọ̀nà yóò sì pàdé mi ẹ dákun tó lọ mọ gbọ́dọ̀ retí ní ìkó ẹ dákun mo wá gbọ́ ẹ sí ìyá ẹ ṣé mo dúpẹ́ bàbá ẹ ṣé ẹ̀ dààmú mo dúpẹ́ o ó yá ó wò náà síjú ọlá má wò náà kí ló fẹ́ mú ẹ ó yá wà lọ gbé wà lọ gbé ọkọ mi wà lọ gbé báyìí. Who not？Who not？ ọlá mi wà nílé àmẹ́ ẹ̀ lè rí. ṣèyàn àti ìjà bẹ́ẹ̀ ṣe máa ń sọ fún mi tí bá ti wá wò ó ni ẹ wò ó ilé ìwà important kan ọ̀rọ̀ ẹ̀mí ni tá à ń sọ yìí ẹ jọ ẹ ní fojú sunkún ọmọ o ẹ ṣe mo dúpẹ́. Can I tell you something? sórí tó bá jẹ́ pé kejì mi ló wà ń bí ni wèrè ẹ̀ sán lórí ju tèmi lọ yóò ti lù ọ́ jàtijàti wọ́n ti fún wa ní ultimatum bá a gbọ́dọ̀ jọ Why are you disgrace me like this? kò sílé if you move there if you move there i will call you down But tàláì wàá mọ̀ pé mo burú. kí ló dé kí ló hey hey hey wait ọlẹ́ ẹ̀ Sister, sista kí ló dé náà ṣé wọ́n ní ẹ̀wọ̀n mi ò Leave me alone. Let me be. lọ lẹ́gbẹ̀ẹ́ bíi kí ló ṣẹlẹ̀ ó ṣàtìlẹ́mì kúrò nílé ẹ. èmi ò lé kúrò nílé ọlá ìwọ ló bínú kúrò nínú ilé wa. ẹ ní ẹ̀rí ọkàn tí o bá lé ẹ̀rí ọkàn lò ní wá mi ibi tí mo wà tí mo tún ti ń jayé mo ti fẹ́ disturb mi ó dẹ̀ fi mí lẹ̀ fi mí lẹ̀. láǹdé kò rí bẹ́ẹ̀ wò má mi béèrè o bàbá oògùn jẹ́ gbádùn wàhálà ti ṣẹlẹ̀ gan ọ̀rọ̀ ẹ̀mí là ń sọ yìí o it is very very compulsory. ó ti tó ẹ ní làákàyè ni àbí báwọn ọlọpọlọ yìí ṣe wá kú báyìí ẹyọ ẹni tẹ fòun sílẹ̀ lọ́rùn ẹdẹ mú ẹdẹ ń tójọ kiri kí ló dé ẹ fẹ́ lè kúrò lé ìyàwó ẹ ni. sílẹ̀ ìyàwó bẹ́ẹ̀ ni and you báwo ló ṣe wọlé síbí báyìí. kò yé mi náà. o ṣí gẹ̀ẹ́tì ni. mo ṣí mo ṣí. ó dẹ̀ tí. mo tí. ó yà lè bọ́ síta. gbẹ̀dàn. and mind you níjọ́kíjọ́ tó bá tún hàlá wọn kí wọ́n wọnú ilé wa iṣẹ́ ìbọnjọ yẹn. bẹ́ẹ̀ni. accepted accepted accepted. ó lè ti tètè yẹ fún mi. accepted olúwa mi accepted. ọlá kúlẹ̀ abiyamọ o bọ̀dá ń ṣẹ́rí àgbàlagbà ni ẹ jẹ́ kí n sòótọ́ ọ̀bẹ fún yín ṣe rí ìyá tó bí èmi àti ọlámídé ìyá kan náà ló jọ bí wa o hmm. à ń ṣàràbá tán ṣe wá rí ìyá yẹn tí ìyá yẹn ò bá rí ọlámídé lẹ́yìn ó lè kú ṣe rí ọ̀rọ̀ tá à sọ yìí ọ̀rọ̀ ẹ̀mí ni ó ti la ẹ̀mí ti òun lọ tí bá ní kí n máa sọ ilé aṣọ ẹ kàn ṣe mí ní fèvọ̀ kan ẹ bá mi bí ọlámídé kó tẹ̀lé mi máa lọ lé tí màmí bá rí ara wọn á tún yá kẹkẹjọ máa lọ ẹ jù mo fọlẹ́dùnmọ̀ rẹ ẹ jù. Can I do me one favour? ṣé tí wọ́n bá wá lé èmi náà ní ẹnu sẹ́nì ẹ ti rí sẹ́lé epo fún mi àbí ní airport tí mo ti plane ṣiṣẹ́ ọyẹ wa mọ lọ. iṣẹ́ ò ní bọ́ lọ́wọ́. ẹ má ṣe ká jọmọ fà á ẹ ó yá jẹ àjọmọ fà á gbà náà. ẹ má bó ṣe ń bá mi ṣe ẹ bá mi ṣe ẹ ní sùn ẹ má gbọ́jú má gbọ́jú ọ̀yà out keep your nonsense kọ́kọ́ lágbọ̀kún ẹni sọ́ọ̀bù ọlọ́ọ̀mí ẹ má jẹ sọ́ọ̀bù ọlọ́ọ̀mí pẹ́ ọkọ̀ yà máa ìbá dúdú àgbà mi. ọ̀gá mi a máa sọ bẹ́ẹ̀ wọ́n ní wọ́n ní bàjẹ́ ah! bàjẹ́. ọkọ̀ ní kíá àwé a máa rìn. Hmm. Ah! ajẹ́pẹ́ nígbà tó mọ̀ wípé mọ́tò yìí máa dá mi dúró kí ló ṣẹlẹ̀ tí o ṣe lè gbé kọ́kọ́rọ́ Camry yẹn síta fún mi kó jẹ́ kí n gbé yẹn lọ. àìsẹ́ tiẹ̀ rí òun ni yóò dájú ti ìṣe mi àti pé ilé náà ó ti fẹ́ẹ̀ parí ẹ̀ ẹ ọlọ́run jẹ́ erin bẹ́ẹ̀ gbéyùn lọ́mọ inú ọ́fíìsì ní ibi ẹ̀ ń lọ ilé ló ọ́fíìsì. igbó Saheed. ọ̀gá ẹ má bínú ṣe rí AC mi lára mọ́tò yìí òun ló yọ ah sorry AC pipe ẹ̀ òun ló yọ kò ní dákẹ́ má gba ọyẹ́ débi tí ẹ̀ ń lọ. bẹ́ẹ̀ ni ó ṣe é sànjọ idiot AC Milan nínú mọ́tò ṣé bíbá jẹ́ San Siro. ẹ dọ̀ mọ̀ a máa gbá bọ́ọ̀lù jù ẹ mọ̀ bá bíye o máa gbá bọ́ọ̀lù fún nàìjíríà. orí ẹ ò pé. ẹ bọ̀ ti ṣe bí mẹkáníìkì ni wọ́n pe ra ẹ. for a very long time ni o. ẹ má bínú. àjẹpẹ lọmọ kọ́kọ́rọ́ kámi ìfún eléyìí kan máa pa wọn pè jẹ lọmọ kọ́kọ́rọ́ kámi ìfún lọmọ kọ́kọ́rọ́ báyìí ti bọ́nẹ̀tì. ẹ sì gbìlà. ti bọ́nẹ̀tì ó ṣe ó ṣe gan. Ah! ìwọ wúmọ̀ yìí kí ló dé ṣé mo pé kí ló kí ló tún wá ṣe é nílẹ̀ wọ́n bí sọ́ni mẹ́ta ni. olúwa mi ni o olúwa mi kọ́kọ́rọ́ ni. ọlá mi. ọlá mi. àwọn ni mo rí lọ́jà lóyún ní ìsìn àwọn àti ẹnìkan tó wálẹ̀ lọ́la ní ilé ẹ̀gbọ́n àìmọ́ wọn ni wọ́n wọ́n jọ lọ báyìí. mo mú kọ́kọ́rọ́ náà ni. ẹjọ́ ni kí n ṣe ẹ wọ́n ẹ wọ́n. aláré ò ní dàgbà báyìí ní ìsìn nígbà tá sọ́sẹ́ tá a ránṣẹ́ tá a gbogbo báyìí ah, ah, ọ̀rẹ́ mi eléré ah, mo mọ̀ dúpẹ́ ọ̀rẹ́ mi eléré kí ló dé tó wá ń ṣe báyìí ọwọ́ aṣọra rẹ lóṣù tí ń retí rẹ̀ àkọ́dà àmọ́ bó ṣe dé yìí orí kú ọ̀yọ́ ìwọ gangan la àbámọ́ pè ní kúyẹ̀ nítorí tó o mọ kútẹ́yẹ̀ lórí rẹ ni tó ọba aráyé ewu ti ń lọ ọba dákọ̀ fún ẹyìn àmọ́ ẹ̀yìn tó yà á máa dúpẹ́ lọ rẹ̀ yìí torí wọ́n bọ̀ wọ́n ní ọpẹ́ yẹ ọfà ọpẹ́ yẹ apó ọpẹ́ yẹ òǹtafà ọpẹ́ sì yẹ ojú tá a mú sọfà dọ́dọ̀ ẹranko <laughs> ẹ̀gbọ́n rẹ tọpẹ́ yẹ ni. ọlọ́run ọba nìkan dúpẹ́ fún torí bíi bẹ́ẹ̀ kọ́ bí mo ṣe lọ ni mi ò bá ṣe bọ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ ọlá mi ti fi àìní sùúrù ba nǹkan jẹ́ ọlá mi mo fi Elédùmarè lọ bá mi tọ́jú ìyá wa dáadáa o má jẹ́ kí ìyá wa sùn fún àárọ̀ má jẹ́ oṣù tọ̀sán má sì jẹ́ oṣù tálẹ́ mi ò wá nífẹ̀ẹ́ kí o kú ìgbà kankan gbàgbé mi ò ní ẹ̀gbọ́n kan rí tí orúkọ rẹ̀ jẹ́ Tinúọlá. òun náà jẹ́ ṣe bẹ́ẹ̀ àbí ìyá tó bí jè lọ́ba dùbí o gbọ́dọ̀ gbàgbé ìyá yín nígbà kankan o ọgbọ́n ọ̀rọ̀ tẹ́gbọ́n rẹ sọ àmọ́ bó òun pa èmi ò gbọ́ òun kọ́ ọ̀gbọ́n money you dey take my money. come down there. come on money. oya ṣílù tiẹ̀. ìbò ló yẹ wa. come on money oya bọ́ sílẹ̀. bọ́ sílẹ̀ owó mi dà. tí o máa sọ̀rọ̀ kí n fọ́ fọ́ orí ẹ̀. come on money. bọ́ sílẹ̀ bọ́ sílẹ̀ oya oya oya free the money free the money free the money ọgbọn money bro you dey clear i go down. Ah! Ah! Ah! Ah! ọ̀rẹ́ mi eléré sọ́ọ́rí ẹ̀gbọ́n rẹ ó ti dé ewúrẹ́ jẹlẹjẹlẹ o ó sì ti dààmú náà jẹmọjẹmọ àmọ́ ìwọ iṣẹ́ kù tá a ṣe o ẹrù ń gbẹ lọ́rùn ọ̀gẹ̀dẹ̀ wo wo wo wo wo wo kálọ̀ kálọ̀ kálọ̀ wọ́dà bàwí tẹ̀lé mi náà má ọ̀rẹ́ mi. oríṣi ajé ọ̀nà ọ̀la. òrìṣà ajé. ọ̀nà ọ̀la. òrìṣà ajé. ọ̀nà ọ̀la. gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ pé èní ìlà ìyàsọ́tọ̀ láti mú ẹran ètùtù wá fún Túnráyọ̀ láti fi ṣe ajé fún àti àdéhùn tó wà láàrin àwa àtòrìṣà ajé pé ẹni tá a bá ti ṣe ajé fún gbẹ̀yìn òun ni ó mú ẹran ètùtù wá fẹ́ni tá a bá ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe ajé fún but to my surprise Fèyíkẹ́mi tó yẹ kó mú ẹran ètùtù wá fún òrìṣà ajé ó wá dórí akáyè tiẹ̀ àkàrà wá dé ewu ó jọ mí lójú púpọ̀. godfather kò yé mi náà ẹ̀yin ẹlẹgbẹ́ mi mo gbìyànjú ah, mo gbìyànjú gan-an ẹran tó ṣe pé mo ti ń bọ látijọ́ ọjọ́ yìí mo ti ń tọ́jú ẹ̀ látijọ́ ọjọ́ yìí ọ̀sán yìí ló padà jákùn mọ́ mi lọ́wọ́ o. Fèyíkẹ́mi kọ́tọ̀kọ́tọ̀ ọ̀rọ̀ owó ló ń sọ lẹ́nu ẹran já mọ́ ẹ lọ́wọ́. Fèyíkẹ́mi mo fẹ́ kọ́ ọ padà o ò di aṣọ ni ẹnìkan ò kí ń rajà kó ra ìmọ̀ tó o mọ̀ wípé tó bá fi mú wa tó wà bá fi ẹran ìtùtù lẹ̀ lẹ́yìn ó mọ ewu àti ìdààmú tí ń bẹ ń di ẹ tá a bá fi lè mú ẹran ètùtù fún òòṣà ajé lónìí. alukoso lọ̀gá àwọn ẹni tí ń laro àgbẹ̀ lọ́ba àwọn alóṣẹ̀kẹ̀rẹ̀ bí àgbẹ̀ ọ̀bá gbé kèǹgbè kí lálóṣẹ̀kẹ̀rẹ̀ ó lù ìyẹ́ alukoso òde ayé aluwàwà lóde ọ̀run ẹ wá gbọ́rọ̀ lẹ́nu mi kẹ́ ẹ mú un ṣàṣẹ. gbogbo ajé tí wọ́n ń bẹ lára rẹ ó kúrò lára rẹ báyìí kọ́ wa bọ́ sára fèyí kẹ́mi. kọ́ wa lọlé olókun kọ lọ rè kájé wa kọ lọlé ọlọ́sà kọ́ lọ rè kó ajé wa gbogbo ajé tó o bá kó kọ ọmọ kó fún fèyí kẹ́mi ẹ̀ nítorí bádì yẹn bá dórí àbá pàwọn dà ọ́ ọmọ bàjẹ́ jẹ ọmọ bàjẹ́ mu ọmọ dajẹ́ bora bí aṣọ ni o tún bá wọn tòṣì mọ́ ọ wàá rí ó kú oníbọn ro torí kokoko báyìí láàrin fa adití ṣọ́ọ̀mọ̀ wípé tẹ́ni ọlá òun ló mú ẹran ètùtù wá fún wọn o èèwọ̀ tó wà ń di rẹ̀ ni pé bọ́ bá dìwòye ọdún kan gbáko ìwọ náà wàá mú ẹran ètùtù wá fẹ́ lómi bá ọba wa kọ̀ tó ò mú wá <laughs> ọmọ kéékèèké ọ̀sà láńgbáláńgbá àgbàlagbà ọ̀sáré ẹni tó gẹ̀ẹ́sẹ̀ gan òní lè ba nítorí ohun burúkú a máa rélura wọn ohun burúkú ó sì mọ rélura wọn pẹ̀lú aláboyún òdòrí ìkúnlẹ̀ yóò rọ̀ kẹ́kẹ́kẹ́ oníbàbí yìí o àbíkú ní ọmọ bí yóò wá mú ọwọ́ oṣù yóò fi lu àmọ́ bọ́ ọba ti ṣe léyìí áwò kò sí yọnu mọ́ bọ́ ọba wa kọ̀ tó o ṣe gbogbo wa pátápátá tá a jókòó yìí ńlá wà nù ṣòro àmọ́ orí rẹ ò ní jẹ́ ó burú fún ọ. olórí kò ní bàjẹ́ kò bàjẹ́ látòrí àwọn aṣíwájú kò ní bàjẹ́ látòrí ẹ̀ lọ́fọ́kàn yín balẹ̀. bẹ́ẹ̀ni godfather hmm? a kó oríire èmi o oṣù àdàtàbà la jí kò balẹ̀. <laughs> tún ráyọ̀ lọ́kàn kọ́ máa rí múra ẹ lẹ̀ fẹ́yìnkẹ́mi ó ti ṣiṣẹ́ o ṣé o fẹ́ kí o ti orí mi bàjẹ́ ni o jẹ́ tètè kọra síta láti lọ bá mi wá ẹran ètùtù mi wá bí bẹ́ẹ̀ kọ́ ìkòkò ní gba omi kó gba ẹyìn kó tún gba ṣoṣo náà fẹ́mi àti ẹ̀. àà mo tura yọ orí ẹ ò pé ni àbẹ́tì ẹ di ṣé o gbọ́ bíbá nígbà tí mo sọ pé ẹran jákùn mọ́ mi lọ́wọ́ ni. ṣé ìwọ lè ti ń dùn ni àbẹ́mi lè tún ní tí o bá kí ṣe pé orí tiẹ̀ ò pé Ah, ìgbà tó ń gba ẹ̀rọ tiẹ̀ ṣé káwọn náà má gbẹ̀rọ tiwa àbí kẹ́mi tún ráyọ̀ má gbà tèmi. bóyá kó wá fún mi ṣẹ̀rọ ètùtù yẹn o. òrìṣà ajé òrìṣà ajé òrìṣà ajé godfather ẹ̀ ń wòran ni èwo ni ìsọkúsọ tí túnráyọ̀ àti fèyíkẹ́mi sọ lẹ́nu tí gbogbo wa sì mọ̀ wípé àìfètùtù ajé sílẹ̀ lẹ́yìn ó léwu kómi má bàtẹ̀ ìwọ̀gbìn wa lẹ́nu godfather àtúnṣe ló kù o oyè mi Fẹ́yìkẹ́mi kí ni dáṣẹ ẹran tó so mọ́lẹ̀. Ọlámídé ni. Ọlámídé. ọ̀nà ìdímọ́ lọ́kọ́ ọ̀nà kì í dímọ́ ládàá igbó ò ní dí títí kọ́fọ̀ ọmọ wọnú ẹ̀ Ọlámídé ibo ló wà. Ngba. Ti ama na dey ku ede hun. Kokoko la edan le. Odeda loni o. Bara re o ti le nu. Sigiri awon ya mi re. Oya ma mi fun. Aba ba pe gi kuri yin. Igi go oya ma ba won so. Gbogbo nta ba gani bi ma wu yin. To. eyi de na ye o. Ha, oju agbodo ti mi. To ni ti n'ale le. Orun mi na ba gbo mere. Ko se mo so gba ton ton tó àpàdé òun àwọn olé alára tó gbé kọ́nà wọn bákan kò wọ́n ṣé bá bẹ́ẹ̀ bá lórí kékeré ni eléyìí ẹjẹ́ òye kíní kìí sọmọ kò sílẹ̀ ẹjẹ́ òye máa lọ́wọ́. lóòótọ́ ni ẹ̀rín jákò lóòótọ́. àwọn ọmọ fẹ́ fọkàn balẹ̀ ẹ̀rín dé bá wa tẹ́ ní ìsìn. ẹ̀yin yá mi ẹ mi lóhùn ẹ mi ní ìhò tèmi ẹjọ́ tó ń ṣe o ẹjọ́ tó ń ṣe o.

tani rere alára kọ́ bá ń kéwé gbolú wọn lé alára eléwo onírèjì bòrò kò kọ́ bá ń kórè sátálà lò kó gégúngún bí ìyá ọmọ ọlọ́gbọ̀n dàǹfàmù rélé ẹranko sí rí tí ìyẹ́rì ìdí ọmọ fọ̀fọ̀ tí ń fọ dídùn lọ. ọ̀dọ̀ ẹja tó lọ tí òde nù ọ̀ní lọ́ọ̀lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ọ̀dálẹ̀ odò ayé rẹ̀ ń bẹ láyé ò tí jẹ́ tán kèrèmí òfìfó kọ́mọ gbọ́dọ̀ sísàn kèrèmí òfìfó ilé rẹ̀ ń bẹ láyé ò tí kọ́ tán kèrèmí òfìfó kọ́mọ gbọ́dọ̀ ọ̀hún sàn kèrèmí òfìfó ó yá máa wá wọlé sí olùwìn rẹ̀ ó yá kọ̀ọ̀bọ̀ ní àyè. dé ìjẹun pati òróbọ̀gún aláyà ọ̀bẹ bọ ó yá máa bọ̀. bẹ́ẹ̀ ọmọ ah! ọkọ̀ lọ́dọ̀ mi. ayé agbóhùn ni mi tọ́ àdéhùn ẹ̀rọ fóònù ọ̀gbọ́dọ̀ bẹ́ẹ̀ni wọ́ dúró mi tọ́ àdéhùn. ó ti yé mi ẹ̀fúùfù ò ní balẹ̀ kó mú nǹkan lẹ̀ jẹ́ gbé kó tó balẹ̀ á rí èmi yá mú nǹkan lẹ̀ lónìí. fi fọhùn ọ̀rọ̀ tó kẹ̀kẹ́ bá bálẹ̀ sọ́ni ni ó gbọ́ ètí mo wí lónìí kọ́ ọgbọ́n rẹ̀ ọ̀yẹ̀ mọ́mọ́ wọlé. èrùkàlẹ̀ kọ́ndé èrùkàlẹ̀ kọ́ndé èrùkàlẹ̀ kọ́ndé èrùkàlẹ̀ kọ́ndé èrùkàlẹ̀ kọ́ndé. adájà ń kọ́ ló dùgbẹ́dùgbẹ́ àjàngóró dùgbẹ̀dùgbẹ̀ mo rúgbọ ẹbọ dànù o àjàngóró dùgbẹ̀dùgbẹ̀ ẹ gbà báyìí fọ́ọ̀mù ah, bàbá àwọn kìnìún wọ̀nyí ò tiẹ̀ mọ́ èmi ò mọ̀ jẹ́ ń gbádùn bàbá làbáwọn tóògùn kan jẹ́ ń gbádùn ara mi mọ́. tá ń wò yìí pọ́pì. ah mọ́mì. báwo ni. pọ́pì. ọjọ́ mẹ́ta rà <laughs> jàre. ọjọ́ mẹ́ta wà. ó jàre. bá máa mi láì bó ṣe máa ń rìnrìn ẹ̀. báwo báwo ṣe máa ń rin àwọn òrìn ẹ̀ ẹ́ mo hu ẹlẹ́ fún rẹ̀ mi ò rí ẹ mo tún pàgọ́ ẹ̀ kò lọ ó dẹ̀ mọ bó ní kọ́ta pọ̀ ṣù mi ò láì gbogbo nǹkan báyìí náà. pọ́pì hmm? ọ̀pọ̀ jì ló ti jà so many things happened in your absence ṣùfẹ́ gbọ́ sista mi ti kú. àǹtí tèmi ti kú. ẹ gbọ́. Tinola ti lọ. ẹjọ torí Ọlọ́run ẹ má ro ṣe bọ Ọlọ́run àfọrùn kẹwọn wọn àforíjì wọn àwa tàdé kù lọ́wọ́ yín náà ọlọ́run ajẹ́ ká dirun dìgbà mọ́ yín lọ́wọ́ pẹ̀lẹ́ mà. ìgbà wo náà wà lọ. báwo ló ṣe ṣẹlẹ̀. it's a long story it's okay so what's cooking. ẹ ọ̀tọ̀ tẹ́ni kọ́ tẹ̀mí wá rí ẹ fún tẹ́lẹ̀. kí ni ẹ. o ṣe àmọ contract àwọn tẹlẹsí multimedia ta lọ submit ni. wọ́n ti approve ẹ. wọ́n ti approve Yes, in fact ká ní mo ní signature dání ni màá mú check débi báyìí náà. màá mú mi ṣe tèmi àti ẹ lọ fún wọn ti fún wọn ti grant ẹ in fact ká ní mo ní ti létò ẹ lọ́wọ́ ni twenty million contract. twenty million. Lámìdé. twenty million mọ́mi ah, mami twenty million twenty million. ẹlẹ́dà ṣé ipe etí mi àtúgbọ́rẹ̀ inú ayé mi yìí ṣé kí mi àtúnjẹ wọn mọ mo mà dúpẹ́ ah, ọlọ́run mo dúpẹ́ o ṣé o ah. ṣùgbọ́n Lámìdé báwo ni bá ṣe dùn tó kí sinú ọlá ó wà nírú ọjọ́ ẹni. ṣe ti gbọ́ báyà torí nǹkan ṣe kọ́ lọ́nà bó ṣe rí Ọlọ́run mọ̀ sí ṣe ti gbọ́ mọ̀ ní ẹjọ́ ẹ má ronú.